ká jẹ àṣẹ Èdùmàrè. share share share ẹ bá mi share ètò yẹn ẹ bá mi share káàkiri ẹ jẹ́ kó jáde ẹ jẹ́ kó gbá sí yes ẹ bá mi share ẹ bá mi ṣe ẹ̀yin tẹ́ bá wà lórí face lórí youtube mi sí lórí youtube báyìí mi ò sí lórí youtube orí facebook ni mo wà báyìí ṣó gbogbo yín pátá ẹ darapọ̀ mọ́ mi lórí facebook wọ́n bá mi set àwọn kan lórí monitor yẹn so orí facebook mo wà ẹ bá mi share káàkiri thank you. bless you. lè bá mi jó kẹ́ bá mi ṣí ẹ̀rẹ̀ àbí inú yín inú tún ti ń bí wọ́n tún ti kọrin fún mi inú tún ń bí yín tó yẹ kẹ́ kọrin kẹ́ máa jó kẹ́ bá mi ṣí ààrẹ ta ẹ tó lè ṣí ààrẹ ta ẹ ṣáàdà ta ẹ̀yìn lórí YouTube lórí Facebook mo wà ẹ ṣe wọn ẹ bá mi ṣí ààrẹ. láyé yóò tún dá yé ọjọ́ mi àjọ kú sórí eléèmí ìdáyẹ ìdáyẹ ìdílé fún mi ẹni bá fẹ́ gbó lọ kú ọ̀dà ìrìnjáwọ̀n. àṣẹ Èdùmàrè mi ti jó. Yes, girl. DSS mọ bọjọ bí mi jẹ́ fún mi gbé àwọn ọmọ wa sílẹ̀ o mọ bọjọ bí mi jẹ́ gbé àwọn ọmọ wa sílẹ̀ o mọ jẹ́ ṣépè pa o. ẹ thank you god bless you ẹ ṣe gan ayé lọjà god bless you ayé lọjà lóṣoorin yẹn fún mi ẹ rí i pé òun yẹn dùn oyin ò ní kan fún aráyé ẹ bẹ́ẹ̀ ṣe ṣe orin yẹn fún mi ẹ mo tún sọ lẹ́ẹ̀kan sí oyin ò ní kan bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbọ́ yín wọn ò ní pé wọn ò ní gbọ́ yín mọ́ yẹn no wọ́n ń gbọ́ yín wọn ò ní gbọ́ yín mọ́ kò ní jẹ́ tiyín tilétilé lágbára ọba tó sílẹ̀kọjọ́ òní ọba gbogbo ayé lọ́dọ̀ oyin ò ní kan létí ara sister Buki show god bless you bóyá ba mi ṣe ètò ọwọ́ tẹ́ fi bá mi pín ètò yẹn ẹ ní fi gba lẹ́tà ẹkún ẹ ni fọwọ́ na gba lẹ́tà àbànújẹ́ bẹ́ẹ̀ ni ìdààmú wàhálà ó kéré ó pọ̀ kò ní jẹ́ tiyín tilétilé yóò dára fún yín tí ó pọ̀ àṣẹ Èdùmàrè ọ̀rọ̀ yóò dayọ̀ yóò lámìlaka láyé ayé ò ní pẹ́ gan gbogbo yín gbogbo yín bí ẹ ṣe ń darapọ̀ mẹ́tò yìn mo kí yín Jack Peter Akíndélé ẹ ọládélé ẹ káàbọ̀ mo kí e kale kalẹ̀ ọlájọkẹ́ grandson oyèbámijí prince mo kí yín ọlájúmọ̀ kẹtàlábí ẹ kalẹ̀ mo kí gbogbo yín pátápátá tina adewole ẹ mo kí yín yes mo kí yín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ ṣe ẹ kalẹ̀ ẹ kúrọ̀lẹ́ fọláṣadé adébùsóyè adébáyọ̀ babalọ́lá hmm, àwọn admin tẹni ọmọ ológo tó gbá ski hmm, gbé fún ẹ ṣe ẹ ṣe god god bless you mo kí gbogbo yín pátápátá níbikíbi tí ẹ ti ń darapọ̀ mọ́ Tenny ọmọ ológo mo kí yín ẹ kálẹ́ mo kí ẹ̀yin èèyàn mi pátápátá gbogbo yín Ìgbòho Jamiu Ẹniọlá mo kí yín o Sam lambe Moitana baba Francis Clement god bless you everyone bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ètò mi tí ẹ ṣe ń gbọ́ mi lálẹ́ yìí mo kí yín pẹ̀lú ògo bógo ṣe ń jẹ́ tọlọ́run Elédùmarè ó ṣeéṣe ká lo wákàtí méjì sí mẹ́ta bọ̀ tó lè mọ́ ju wákàtí méjì lọ mo kí yín ẹ̀ka lẹ́bẹ́ bá ṣe ń wọlé ẹ̀ máa bá mi ṣe ètò yẹn síta ọwọ́ tẹ bá dẹ̀ fi ń pín ètò yẹn ẹ̀ ní fi gba lẹ́tà ẹ̀kún ẹ̀ ní fi gba lẹ́tà dààmú ẹ̀ dẹ̀ ní fi gba lẹ́tà bànújẹ́ ìdààmú kéré ó pọ̀ kò ní wọlé tọ̀ yín wá ẹ ní róńgbé sọnù bí kò ṣe bí ọmọ àìrójú ẹ̀ráyè kò ní jẹ́ ti gbogbo yẹn pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ tẹ́ ń wo Tenny ọmọ ológo ní àṣálẹ́ bí àárọ̀ bí ìdájí ní ọ̀dọ̀ oníkálukú yín ẹ lágbára ọba tó sílẹ̀kọ́ jò ní ní wákàtí àti ọ̀wọ̀ yìí bí mo ṣe wọlé tí mo dẹ̀ rí pé gbogbo ìgbàkígbà tí mo bá ti ń wọlé lẹ̀ máa ń darapọ̀ mọ́ mi tẹ́ẹ̀dẹ̀ wọ́n á fi àsìkò yín sílẹ̀ láti gbọ́ òun mi ẹ bá mi pín ètò yẹn síta ẹ bá mi share rẹ̀ pẹ̀lú bí ọlọ́run ṣe ń bẹ ní ọ̀run tí ògo ti ń jẹ́ ti ọlọ́run lókè ọ̀run hmm, ṣó wá rí ọwọ́ tó bá fi ń bá mi láìkẹ̀ ìyáwá dérògẹ́ orí adẹ́tù hmm, aya abdulrasaki nu àwọn èèyàn ọmọ ológo tó gba ski ẹ́ gbé fún jọ níwọ̀nba a máa fi entertainment bíntín ṣùgbọ́n yóò bá àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan dé ṣẹṣẹ́ àmọ̀pọ̀rọ̀ tèmi Hmm, kò sí ìtí ó bọ́ lẹ́ńbẹ́ tí ẹni tó bá bá nu wọn tí ò ní mọ mú yìí tó bá jẹ́ tiẹ̀ mo kí yín ẹ kalẹ̀ ẹ má bínú gbogbo yín pátápátá ẹ̀yin tí mi ìbá lè dárúkọ yín ẹ̀yin mi máa ní ẹ dárúkọ mi ní ẹ má bínú Bukky Adésínà ẹ má bínú nítorí tọlọ́run Elédùmarè torí pé àwọn èèyàn wa náà máa ń sọ wípé a ti máa ń ro ẹjọ́ jù táìmù tá a máa ń fi sílẹ̀ ti máa ń pọ̀ jù tó jẹ́ pé àsìkò tó yẹ ká fi ṣe program ó ti máa ń pẹ́ torí pé kò sí àsìkò àròjọ́ mùsọ̀lókùn mo bẹ̀ yín mo fi kúnlẹ̀ àbíyamọ bẹ̀ gbogbo yín mo fi ìṣẹ̀dá orí àwọn òbí tí gbogbo yín ti ara yín jáde mo fi bẹ̀ yín ẹ má ṣe bínú sí Tenny ọmọ ológo ẹ má ṣe bínú sí mi wípé mi ò máa dárúkọ yín ẹ má bínú tí mo bá ti ń rí yín tójú mi bá ti ń ta kéṣe ọlásùmàdé adéagbo mo kí yín ẹka lẹsà god bless you adédòkun mo kí yín tí mo bá ń rí yín ojú mi á máa ta kété torí tí mo bá ní kí n máa gbogbo yín ẹ mọ̀ àsìkò á lọ kò ní sí time adédòkun mo ṣe gan tẹni ọmọ ológo tẹni ọmọlógo mi hmm? ẹni ọlá mi tó gbá ski yóò dára fún ẹ tí ó pọ̀ ọmọ mi ti gbórí wọlé ìwọ lọ gbé tẹni ọmọlógo wọlé ọmọ Bọ́láńlé Adébáyọ̀ yóò dára fún yín sir god bless you sir ẹ ní kúkú òjijì ẹ ní ṣàìsàn o ẹ dẹ̀ ní fọjọ́ lọ́jọ́ lọ gbogbo yín pátápátá tí ẹ ń wò mí ní àṣálẹ́ yìí ẹ ní fọjọ́ lọ́jọ́ lọ jẹ́ kí n sáré ṣàdúrà ìwọ̀nba yín dúpẹ́ ń wà ń kàn fi ṣàdúrà torí pé àròjọ́ musolókun bọ̀tàdúrà tí mo fẹ́ ṣe yẹn mo fẹ́ ṣe lórí àwọn ọmọ yín ni níwọ̀nba ọmọ ni mo fẹ́ ṣe fún tó bá wù ẹ́ tó bá gbàgbọ́ nínú mi ọmọ àdúrà tèmi kì í yí padà kan náà ni máa ń gbàdúrà sí ṣùgbọ́n èmi kàn ń sọ fún un ni pé ìjọba mi tẹ́wọ́ àdúrà ògo ni fọlọ́run lókè ọ̀run ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún olúwa ọlọ́run mímọ́ bí ó ti wà ní àtètèkọ́ṣe ló ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ́ ẹ̀kún àmì tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú tó tó fìdí ẹsẹ̀ lé lórí òkun tó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni yóò gorí òkè olúwa lábí ta ni yóò dó níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà fún ẹni tí kò gbọ́kànlẹ̀ sọ́kàṣọ́ tí kò gbúra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ yìí ni àwọn tí ń sàfẹ́rẹ́ tí ń sàfẹ́rẹ́ Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè yín nìkẹ́ àti gbé yín sókè yín lẹ̀kún ayérayé kí ọgbọ̀gbọ̀ kó wọnú lé wá ta ni ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun náà ni ọba ògo olúwa mo gbé ọgá olúwa mo yìn ọ́ lógo ọba tó dá wa padà wá sí orí ìkànnì lénìí ìwọ rí ìró àlá ìwọ la bí ajere gbogbo ìdílé jésì ọmọ mi rí ọlọ́wọ́ gbogbo tí ń yọ ọmọ ẹ̀ nínú ọ̀fìn olúwa ó ṣe o alágbára nínú àwọn ọ̀run mo yìn ọ́ lógo ọba àwọn ọba mo yìn ọ́ lógo olúwa àwọn olúwa mo yìn ọ́ lógo olúwa o ṣé o tó jẹ́ kẹ́mi wa bọ́ gbogbo ewu tó lọ lọ́tún tó lọ lóṣì ò jẹ́ kó borí wa a dúpẹ́ lórí àwọn ọmọ tó wà níbi tán wà á mọ̀ wípé ẹ̀yin lẹ fi wọ́n pamọ́ ṣùgbọ́n nígbà tó bá tásìkò àti jáde àwọn ọmọ yìí ìwọ ọlọ́run mo mọ̀ pé ò ní jẹ́ kí ògo àwọn ọmọ yìí kó wọlé mo mọ̀ pé ìwọ ọlọ́run máa gbé ògo wọn kọjá ibi tó yẹ ayé fẹ́ pa kádàrá wọn dání ayé fẹ́ ṣu àwọn ọmọ yìí dìdàkudà ó fẹ́ frustrate gbogbo ìrònú àti ọgbọ́n tó wà ní orí àwọn ọmọ yìí wọ́n ń ṣe níṣe ajuni lọ ọlọ́run ọba àwọn ọba ìwọ ni ọba tó ń ju ní lọ hmm ẹ̀dá ní àwọn ni ajunilọ láyé ṣùgbọ́n èmi sọ pé ọlọ́run àlàyé ní ọba tó ń ju ènìyàn lọ kò sí ènìyàn kankan nílé ayé tó ju ọlọ́run elédùnmarè lọ ẹ èmi wá sọ ní wákàtí àti ọ̀wọ̀ yìí gbogbo ẹ̀dá tó wà nídìí ọ̀rọ̀ àwọn ọmọ yìí tó lóun ò ní gbọ́ òun ò ní gbà yálà níbi aláròká tàbí aládorúmọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí ó ò ní gbé ẹsẹ̀ mo pe gbogbo májẹ̀mú ọba tó wà nínú ọ̀run ọlọ́run àwọn ọlọ́run gbogbo ohun tí ọlọ́run fi ń jí ọlọ́run nígbà tí ọlọ́run ọlọ́run dá ó ní ní àtìtìkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run torí pé ọlọ́run ni ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni ọlọ́run ló ní kí n máa wí mo máa jẹ́ mo ní gbogbo ẹ̀dá tó gbé ẹsẹ̀ lé fáìlì àwọn ọmọ yìí tó ń dá àwọn ọdún torí pé mo mọ̀ pé irọ́ ni wọ́n ń pa ṣùgbọ́n gbogbo ìṣẹ̀dá tó wà ní ìdí ọ̀rọ̀ yìí tó lóun ò ní gbà òun ò ní gbà torí pé òun fẹ́ dààmú ọmọ yorùbá òun ò fẹ́ kí ilẹ̀ yorùbá kó gbèrú òun ò fẹ́ kí ilẹ̀ yorùbá kó gòkè ó lóun fẹ́ fìtìnà ti ilé ayé wa ni mo wá wá níwájú májẹ̀mú àwọn ọba ẹ̀rí ní wákàtí àti ọ̀wọ̀ yìí mo ní gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tàbí tí a fi ọ̀bẹ gbé jáde gbogbo ìṣẹ̀dá tó gbé ẹsẹ̀ lé tàbí tó ń kọpẹ́ tí sàbúrú tàbí tó lọ́wọ́ nínú gbogbo tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí lórúkọ Jésù ti Násárẹ́tì ọ̀run gbé igi lé wọn gbogbo ẹsẹ̀ tí wọ́n gbé lọ́run gé dànù gbogbo ìdí tí wọ́n fi jókòó níbẹ̀ ọ̀run gbé dìde gbogbo agbára tó wà ní ọwọ́ wọn Ọlọ́run gbà sọnù mo ní kí Ọlọ́run ní wákàtí àti òwe kó gba agbára náà sọnù agbára tí Ọlọ́run fi ń jẹ́ ọlọ́run agbára tó fi dá ayé àti ọ̀run agbára tó fi dá omi òkun tí kò sẹ́ni odò tó lè borí rẹ̀ agbára tó fi dá omi ọ̀sà tí kò sí agbára tó lè fi ba orí rẹ̀ mo ní agbára náà ló dá odò kéékèèké tí ò dẹ̀ sí agbára kankan tó lè borí omi tí omi bá ń sàn kò sẹ́ni tó lè dá dúró torí tí ìbínú omi bá dé kò sẹ́ni tó lè dá ìjì omi dúró mo pè gbogbo ìṣẹ̀dá omi omi o ọ̀sùn o ọ̀yá o mo pe olókun asọ̀rọ̀dànà mo pe gbogbo ẹ̀yin ìṣẹ̀dá omi àdàbí tí wọ́n bá mu omi ní ojúmọ́ àdàbí tí wọ́n bá fi omi kan ara àdàbí tí wọ́n bá gba afẹ́fẹ́ torí mo kó méjèèjì dání afẹ́fẹ́ ni mí kò sẹ́ni tó lè mú ṣùgbọ́n gbogbo tí mo sọ lẹ́nu gbogbo ẹ̀dá tó wà nídìí ọ̀rọ̀ àwọn ọmọ yìí tó ní kò ní rójú kò ní ráàyè mo pe gbogbo agbára ní ọwọ́ ọlọ́run àlàyé ọlọ́run ló ní pé tí mo bá béèrè ó lóun ó fi fún mi ó ní kí n kànkùn ó lóun ó ṣílẹ̀kùn ó nítorí torí wípé fún kíni ọmọ kì í abèrè àkàrà lọ́wọ́ bàbá ẹ̀ ká fún un ní òkúta ó ní ká má gbọ́ ni Paul wí mo sọ ni pẹ̀lú agbára tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ pẹ̀lú gbogbo májẹ̀mú tí Ọlọ́run fi ń jẹ Ọlọ́run gbogbo tí a mú mi gbogbo tí a mú mi gbọ́ gbogbo tí a fi gbogbo agbára tó wà gbogbo nù kábà àwọn èdè wọn kó máa dàrú mo ní gbogbo èdè wọn kó máa dàrú gbogbo tó wà nídìí ọ̀rọ̀ yìí tó bá di ọba aládé ni ìgòrè ni gómìnà ni kódà kó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ló fi ọmọ tiẹ̀ sínú ilé tó ń fi ìyà jẹ ọmọ lọ́mọ tó ń fìtínàtì ayé àwọn ọmọ lọ́mọ ọlọ́run ẹlẹ́dùnmarè tó bá jẹ́ èsì àfọwọ́fà ni tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ àwọn òbí ló fa gbogbo eléyìí ọ̀run kọ́kọ́ dáríjì wá ṣùgbọ́n agbára tó bá wà bẹ́ẹ̀ àwọn ènìyàn náà ọ̀run dà àárín wọn rú mo ní kí ọlọ́run kó dà àárín wọn rú èdè yín ò ní yéra yín èdè yín ò ní yéra yín gbogbo ẹ̀yin tẹ́ gbàbọ̀dé ní ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ gba àbọ̀dè tẹ́ ẹ gba àbọ̀dè táwọn ọmọ yẹn fi kó sí àjálù yìí gbogbo ẹ̀dá kódà kó jẹ́ ẹ̀ṣẹ̀ wọn ni ṣùgbọ́n ègbé ni ẹni tí ìkọ̀sẹ̀ kó ti ipasẹ̀ rẹ̀ sẹ̀ gbogbo ìwọ tí ìpasẹ̀ yìí ti ipasẹ̀ rẹ̀ tó o ṣe àbọ̀dè fún wọn tó o jẹ́ kán rí wọn kójọ ní orúkọ jésù náírà agbára ìṣẹ̀dálẹ̀ ọba tó mẹ́lẹ̀ lágbára ànábì Muhammad lágbára ọba tó sílẹ̀kùn ọjọ́ òní ìjì ayé máa borí yín èdè yín ò ní yíra yín mọ́ àṣírí yín máa tú síta bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí mo wá fi ìwọ tó ń bá bá mi pín ètò yìí gbogbo ìwọ ìṣẹ̀dá tó bá bá mi pín ètò yìí mo pe ìwọ ìṣẹ̀dá tó bá bá mi pín ètò yìí gbogbo ẹnikẹ́ni tó bá pín ètò yìí síta ní wákàtí àtọ̀wẹ̀ ọwọ́ tó fi ń láìkì ètò yìí tó fi lọ́ọ̀fù ẹ̀ tó fi ṣíà rẹ̀ o ò tún fọwọ́ náà gba lẹ́tà ẹ̀kún ní ìgbésí ayé ẹ̀ ọ ní fọwọ́ náà gbé ọmọ sí ṣùgbọ́n tó o bá gbìyànjú àti flag mi tàbí tó o ti rìpọ́ọ̀tì mi tó o wá rò pàdúà tí mo ṣe máa ṣe tó bá ṣe àdúà fún ọ máa di èpè fún ẹ gbogbo ìwọ tó o bá ṣe aburú fún mi ó máa di èpè fún ẹ ṣùgbọ́n tó o bá ṣí ètò yìí ní ìlọ́pọ̀ bó bá ṣe fi ọwọ́ rẹ tẹ lọ́ọ̀fù tẹ láìkì ò ní fọwọ́ náà gbá lẹ́tà ẹkún mo ní ò ní fọwọ́ náà gbá lẹ́tà dààmú mo láwọn ọmọ rí ò ní dòkú mọ́ ẹ lọ́wọ́ ó ò ní sunkún lórí ọmọ gbogbo ìwọ ìṣẹ̀dá tó ń wò mí ní àṣálẹ́ yìí jọba mi tẹ́wọ́ rẹ ọmọ rẹ tó bí ìwọ ni wàá jèrè wọn ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe gbogbo ẹ̀yin ọmọ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́ mo ní ẹ gba ìwòsàn láti ọ̀run mo ní ìwòsàn láti ọ̀run ìwọ ló dẹ̀gẹ̀ lọ́mọ rẹ lórí ìwọ ló máa ṣèyá fáwọn ọmọ rẹ mo lẹ́ni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe ẹni ẹlẹ́ni ò ní jọrọ̀ sí ọwọ́ rẹ ẹni ẹlẹ́ni ò ní jẹ wàhálà rẹ nígbà tán bá ń dẹ́kọ̀ọ́ téèyàn di àsìkò téèyàn ń jọrọ̀ ọmọ láyé tàbí tán ń ṣègbéyàwó fún ọmọ láyé tàbí tó jẹ́ wípé ìgbà tó yẹ pé wọ́n ń fi ọ ìyá ìyá àti bàbá hàn ọ̀hàn ní wá ìwọ̀tì ìwọ ọ̀sẹ̀dá tó ń wò mí wọn ní wá ẹ tì nígbà tó bá tó àsìkò àti ṣe rere rẹ láyé wọn ní fi ẹ́ ṣàwátì bẹ́ẹ̀ ni iṣu ọmọ aṣojú rẹ iṣu ọmọ jiná fún yín jẹ ò ní gba lẹ́tà dààmú iṣẹ́ rí ò ní dìṣẹ́ ìwọ tó ò tí ì bímọ ìwọ tó ò tí ì níyàwó ò ní ja àgàn láyé ò ní gbé egun eléegun ìyàwó oníyàwó ò ní di tiẹ̀ ọkọ ọlọ́kọ ò ní jẹ́ tiẹ̀ aya tiẹ̀ tó máa tọ́lọ́run máa fún ẹ láti ìhàgùn ẹ àbí gbogbo tó bá wá ń bà ọ́ nínú bínú jẹ́ ọ̀run máa sọ dayọ̀ fún ẹ máa lọ láyé olùgbàlà kó o máa dèrè lọ nínú ayé ìwọ oníṣẹ́ ọwọ́ wàá dèrè ìwọ àtàngàn wàá tọwọ́ àlàbọ̀ fún ìwọ tó ò rí jẹ wàá rí jẹ ìwọ tó ò rí mu wàá rí mu gbogbo ẹ̀dá tó wà nínú ìnira tó wà nínú ìṣòro ọ̀run máa tú yín sílẹ̀ nínú àdánwò tẹwà lórúkọ Jésù ti náírà bẹ́ẹ̀ ló ṣe máa rí àṣẹ́dẹ̀ gùn mo kí yín ẹ káàbọ̀ olúṣọlá àtinúkẹ́ ìyábọ́lá àlùkò ẹ ní mọ̀dàmú lórí ọmọ evangelist akínyẹmí ẹ ní ṣubú dàánù adébùkọ́lá adébùkọ́lá ẹ ní rí sòrò láyé olórí olúwakẹ́mi ò ní jìyà lórí ọmọ àfọlásadé àrẹsílóyè ẹ ní mọ̀ ní ṣòfò ayé jacob fọlá ìwà pẹ̀lú ìwà ẹ ìwà yín ò ní dìdàkudà àgọ́ ara yín ò ní dìdàkudà ìwọ ọ̀sẹ̀dá tó dẹ̀ kọrin fún mi ayé ò ní fi san ara yín dè yín gbogbo yín pátápátá ìyá mi edith adéwùmí ò ní sunkún lórí tó tinú ẹ jáde ò ní mọ̀dàmú láyé ìyá mi abọ́sẹ̀dí òsùjì ò ní rí ọ̀fọ̀ ọmọ ò ní rí ìdààmú lórí ọmọ àyà wa Victoria Adeleke ẹ ni ṣòfò lori àwọn ọmọ yín bẹ́ẹ̀ ni gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ìyá yẹn mo pè yín ní wákàtí àti ọ̀wọ̀ yìí gbogbo tí ẹ fi tẹ̀lé ọmọ ológo tẹ́ ẹ fi ń support mi ní gbogbo gbà tẹ́ ẹ fi wò pé ẹ máa máa tẹ̀lé ọmọ ológo ni kò sí ta yóò bá wí ha ẹ̀yin ìyá yẹn mo kí yín ẹ kú iṣẹ́ àdúró ti ọmọ ológo mo kí yín o bẹ́ẹ̀ ni bí n bá jáde bẹ́ẹ̀ wọ́n fò jáde nù bí n bá ronú tẹ́ni ti ń ronú nù bí tẹ́ni bá ronú báwọn náà ti ń ronú bí mo bá doríkodò wọ́n ti doríkodò bẹ́ẹ̀ ni gbogbo àwọn bàbá bàbá yẹn a mo kí yín ẹ ṣe gan god bless you gbogbo ẹ̀yin ìyá yẹn pátápátá ni mo kí ẹ̀yin yóò kúnnú mo kí gbogbo yín o bẹ́ẹ̀ ni ẹ ní rí dààmú láyé bẹ́ẹ̀ bá rí mi láàrin ìṣẹ́jú kan ẹ máa wò pé bolo ọmọ ológo wà ní gbogbo ẹ̀yin ìyá yẹn tẹ́ dúró ti ọmọ ológo tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà àtẹ̀yìn bàbá bàbá yẹn gbogbo ìgbà tí mo bá ti ń jáde lẹ́ ń tẹ̀lé mi ẹ ní kàn dààmú lórí ọmọ yín aṣọ òfò náà ní fi ta ah dákẹ́ má sọ̀rọ̀ mọ́ àwọn tó kù lẹ̀ wọ́n á fún ẹ ẹ wo àmúwọ́ ọlọ́ni kò ní jẹ́ tiẹ̀ ohun ẹkún yìí ò ní wọlé tó ẹ̀ ayé ò ní bọ́ bàtọ̀ fọ́ sẹ́nu gbogbo yín àtẹ̀yìntẹ̀ wà lórí facebook àtẹ̀yìntẹ̀ wà lórí facebook tẹ́ni ọmọ ológo àtẹ̀yìntẹ̀ wà lórí followers mi ni ẹ̀yìntẹ̀ wà lórí youtube ni àtẹ̀yìntẹ̀ wà lórí platform mi lórí group lórí whatsapp gbogbo yín pátápátá ẹ ní rí dààmú láyé yálà ó ti bímọ àbó ò ti bímọ ẹkún ò ní jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí kí ni mo gbé wá lálẹ́ ẹ má bínú n tí mo gbé wá lálẹ́ náà kì í ṣe tó le púpọ̀ but ọlájúmọ̀kẹ́ tálàbí ẹ ṣe god bless you kí ni mo bá dá mo súnmọ́lá mo kí yín o ọ́nkù mi olúwafẹ́mi òṣìkọ́yà god bless you sir mo kí yín ẹ̀ka lẹ́sà mo kí gbogbo yín pátápátá aláfríkà bọ̀rọ̀ kìnínní ẹ ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo kàn fẹ́ sọ níwọ̀nba mo fẹ́ sọ mo fẹ́ sọ ìwọ̀nba ọ̀rọ̀ kan mo fẹ́ sọ ìwọ̀nba ọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn dẹ̀ fọ́ ní díẹ̀. tèmi Tọ́pẹ́ Ayọ̀délé ẹ̀kálẹ́ kí mo kini ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lórí ọ̀rọ̀ ìjọba Nigeria. Tori à ń pe ọ̀rọ̀ elówè ó ń láronú la pè mi ò fẹ́ jáde but uh, mo wò Pe mo ti wò pé kí n torí mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ lọ ṣe tí mò ń ṣe látàárọ̀ mi ì dẹ̀ tí ì parí ẹ̀ ni mo wò pé ìwẹ́ jẹ́ máa ṣe àwọn nǹkan mi lọ but mo kàn tún wò pé kí ni ìjọba nàìjíríà ń fi ọmọ yorùbá pè kan àti àwa gangan tá a wà níbẹ̀ ǹjẹ́ àwa gangan ò máa nira wa lára ǹjẹ́ àwa gangan ò máa kó bára wa nípa àwọn ọ̀rọ̀ míì àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé kò tí ì tásìkò tó yẹ ká sọ àwọn ìwà míì wà tí kò tí ì tásìkò tó yẹ ká wù ṣùgbọ́n àwa la máa ń wù tó bá tásìkò tí fúrù tí tó máa tójú ṣùṣù fúrù àlà ẹ má bínú ẹ jẹ́ n fi páṣíwọ̀dù sí kínní. ó ń bi password ok Eche, ṣe ẹ because tí mi bá ojú kini yẹn máa close wọ́n dẹ̀ ń ṣe nǹkan lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀ lọ́wọ́ torí dígbà míì a ní àyè ọ̀rọ̀ máa ń wà ṣùgbọ́n kò kì í ṣáyé Ọmọ́túndé wa yóò dára fún yín ẹ̀ ní rí dààmú Eh, ní ẹ ti ń di ògbó lọ bẹ́ẹ̀ ni àgbà yín ò ní dìdàkudà gbogbo yín pátápátá tẹ̀ ti dàgbà yẹn ẹ̀yin màmá tẹ̀ dàgbà yẹn ẹ̀yin bàbá tẹ̀ dàgbà yẹn ẹ̀ ní dàgbà yà láyé bẹ́ẹ̀ ni ẹ̀ ní di àgbàyà ẹ̀dẹ̀ ní dìdàkudà <coughs> ìjọba nàìjíríà ní case file Lady K wọ́n ní wọ́n jí adéoyè taiwo god bless you sandra mukie ìyáwa grace olùṣòótọ́ ẹ̀ka alẹ́mà <laughs> ìjọba ní case file lady k wọ́n ní lady k àti ládélé torí àwọn ọmọ méjì ló kù ń bẹ̀ ó kù ládélé àti lady k àwọn méjèèjì yẹn ló kù ní inú ọgbà DSS wọ́n ti fi àwọn mẹ́wàá sílẹ̀ nínú àwọn méjìlá ọ̀rọ̀ yẹn wá sọ síbi lẹ́nu débi wípé mo ríra mi bí ìgbà wípé bíá ṣé ilé ayé tá wà yìí ṣé kò sí ẹlò kò sí olùgbèjà ni tí ènìyàn bá ìyáàfin mo ríyan ọmọ tí ènìyàn bá wà nínú ìṣòro ṣé kò sẹ́ni tó jẹ́ pé ó ní agbára láti lè jọ ẹni yẹn kúrò ju pé kán tó máa dákun lọ ṣé àwọn kan mo ti máa ń rí nírí wípé ó dàbí wípé àwọn tí wọ́n máa ń sọ pé ẹ dákẹ́ ẹ mọ́ dárúkọ àwọn ọba yẹn mọ́ ìyá àlùkò yóò dára fún yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń kí mi ní happy birthday in advance yẹn eh, bẹ́ẹ̀ ni ẹ̀ eh, ní gbọ́bi lórí àwọn ọmọ yín thank you ọ̀làdìmẹ́jì god bless you. Tóyìn Adéoyè àwọn ìyá mi tó gbá skitin tiẹ̀ tí ìdárúkọ tán ẹ ṣeun gan yóò dáa fún yín àwọn ìyá wa ni Rachel Arówólájú mo kì ẹ̀ka lema God bless you àlóbalógun ẹjọ tẹ bá ṣe àsìkò yìí lẹ kọ́kọ́ ń wò mí ẹ bá mi follow page mi Tenny ọmọ ológo wa ṣe wá rí YouTube channel mi ó ṣe kókó gan ẹ bá mi subscribe síbẹ̀ ẹ máa bá mi wo àwọn any video tẹ bá mọ ìwọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tó bá kọ́kọ́ darapọ̀ mọ́ mi tàbí tí ò tí ì doṣù méjì mẹ́ta tó darapọ̀ mọ́ Tenny Ọmọlógo màá fẹ́ kó o lọ sórí YouTube mi torí tó bá dórí Facebook àwọn fídíò tó máa bá pàdé lórí Facebook ó lè má jẹ́ káwé tèrè àwọn fídíò ọ̀ tó bá dórí YouTube yẹn àwọn fi iṣẹ́ mi ìṣeré o mi lè sọ pé àwọn show mi ìṣe show mi lè sọ pé show àwọn iṣẹ́ tó bá mọ̀ pé o fẹ́ mọ Ọmọlógo gangan àwọn iṣẹ́ tí mo ti ṣe sí ẹ̀yìn jọ̀ọ́ lọ sí orí YouTube yẹn máa play rẹ̀ to táìmù tó bá ti wà lẹ́sbíìsì tó to rí ṣó kọ́kọ́ wò dákun lọ sórí YouTube Tenny ọmọ ológo lọ máa ṣí àwọn fídíò mi tó wà ń bẹ̀ máa wò kò sílè tó máa wò tó ò ní gbádùn kò sílè tó máa wò tó ò ní rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ ni mo lémi gangan ọ̀rọ̀ mo ń dínkù ni ọmọ tí mo ṣe ń dínkù <laughs> mo ń dínkù nítorí gbà mí tí n bá ń jáde kó mọ̀ di pé wọ́n máa gbá mi níkò látẹ̀yìn wọ́n máa gbá mi níkò èmi gangan ọ̀rọ̀ èmi fúnra mi gan mọ̀ pọ̀ ọ̀rọ̀ ni mi mi ò da kò dìgbà tí wọ́n bá sọ pé tẹ́ni ò sìn èmi gan mọ̀ pé ń da nípa ọ̀rọ̀ burúkú èmi gan mọ̀ èyí kò lè sọ ọ̀nọ́rọ̀ inú mi ò da gbà kan kó o kú ni ọ̀ọ́dẹ̀ rí mi bẹ̀ tọ́ rẹ̀ rìn ó rí mi bẹ́ẹ̀ tó kẹ́kọ̀ọ́ pé ṣe bí ó ṣe ń ṣe ilé ayé rẹ̀ gbogbo ẹ̀ ní ọmọ òun bẹ́ẹ̀ bàbá wa ọlátúnjí dáramọ́lá god bless you ẹ̀ka lẹ́sà dákun mọ́ bá ń sí ètò ìsíta so wá rí youtube mi tí máa ti ń upload síbẹ̀ mọ́ bá ń ṣíà rẹ̀ kò sáfàánú pọ́n sí ẹ facebook tó ní mọ́ bá mi sí à youtube náà nǹkan kan náà gbogbo ẹ̀ ọ sì mọ́ bá ń wọ́n mọ́ bá ń like ọ mọ́ bá ń lọ́ọ̀fù ẹ̀ kì í sí àwọn tí ò ṣiṣẹ́ èmi dẹ́ sọ fún ẹ látìgbà tí mo ti wà lórí mídíà yìí láti ìgbàwó ń bẹ̀ yẹn mo níwọ̀n san sálárì ẹ̀sìpílẹ̀ mi tẹ́ ní ọmọ ológo kò sẹ́ni tó san sálárì fún èmi tẹ́ o mo tún sọ fún ẹ o mi ò gbowó dátà lọ́wọ́ èèyàn o kò sẹ́ni tó máa ní ah, ọmọ yìí làágùn ẹ̀ pọ̀ má káǹtì rẹ wá kọ̀ fira mi ní ráàsì o èmi nìyí ṣiṣẹ́ lọ tí ń wòwó tí ń fira dátà standby ni kò gbúdọ̀ kú mi ò gbúdọ̀ má jáde tí mi ò bá jáde lọ́jọ́ kan sọ̀bọ́jọ́ méjì ẹ wò bóyá mo ti gbowó ẹ fẹ́ mọ̀ bóyá ara gan ro so kí wá nìwọ fẹ́ fi ṣàǹfààní fún mi sí náà mo tún yọ nínú àká yẹn tó máa fi sí ìta n tí wọ́n lè fi ràn mí lọ́wọ́ nìyẹn bá mi máa wo prógráàmù mi tí n bá dẹ̀ ti ń ṣe mọ́ bá ń sí ààrẹ ẹ̀ta ọ̀ sí létọ́ ọba fún mi lówó màá gbà lọ́wọ́ torí pé mi kì í ṣe arówó mọ́ gbé yín gbà kọ́ǹfàmù ni apá àti òsì kódà màá tún tẹ́wọ́ màá tún kí ẹ gan thank you ṣùgbọ́n tó bá wá dẹ mí ìyìn ní fún ọ lákàntì àwọn tó máa wá mọ̀ ìyìn ní fún ọ ṣùgbọ́n owó ọjọ́ òbí owó òkú mọ ni ì ń gbà ẹ̀sìn ẹ múra lẹ̀ <laughs> bóyá lé lẹ fẹ́ kọ́ fún mi ní ọjọ́ òbí mi èmi ń bẹ́ẹ̀ lé tí ń gbà <laughs> ilé yẹn gangan mo fẹ́ gbà mọ́tò ẹ̀sìn God bless you ẹ̀ ní mo sàárì ọmọ láyé ẹ̀ ní rí dààmú láyé jọba mi subscribe síbẹ̀ sọ ma pé kò yẹ kí n máa ṣe jọ nígbà tí n bá wá ṣe kíní kan wà lára ẹ̀yìn èèyàn àwọn tó tẹ́ pé èmi ni mo lówó tí mo fi ra dátà mi èmi ni mo lọ lu ẹnájì mi tí mo lo wákàtí mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ sí má má rí mi ní tí mo má má òrè tẹ gbọ́ bó ṣe ń dún mo má má nàràn pàǹpàǹpàǹ lórí Facebook tẹ́sí níbi tí gbogbo ẹ̀yin má má ro mí màá jókòó wákàtí mẹ́ta mẹ́rin màá fi ṣe prógámù ẹnìkan á dẹ̀ bọ́ bẹ́ẹ̀ ń gbó bá dijọ́ kejì ajigbé àlọ́ fún máa fi kówó lórí YouTube kò dẹ̀ ní ronú pé má kà nọmbà wá ọ ẹ̀jẹ̀ ká fún yín lówó dátà owó olóyè là ń wá látijọ́ yìí kò tí ì pé wọn àwọn èèyàn burúkú tó ń gbé ṣò lórí youtube tó fi ń pawó ẹ wọn ní ẹ jẹ́ káwa gbogbo gúrùpù tó ń gbé ṣò oníṣòyò ẹ jẹ́ káwa náà dáwọ́ mílíọ̀nù ká fi kún owó lọ́ọ̀yà wọn níṣe àwa náà ni ẹ tó wá nílé àwọn ọ̀dẹ̀lẹ́ tó máa ṣí àwọn síta àwọn ìké ilé tó máa ṣí àpé ẹ wò wọn ẹ ṣó oyin náà ni màá wà lórí ṣódìsẹ bóyá lómi ń gbé mi lọ́wọ́ ibẹ̀ lẹkọrí sí ẹ mọ bèrè àkáǹtì nọ́mbà lọ́wọ́ wọn sáwọn ni èmi ní péèjì mi tẹ́ni ọmọ ológo ni péèjì mi tẹ́ni ọmọ ológo wà tẹ́ni ọmọ ológo wà youtube mi tẹ́ni ọmọ ológo ni èmi ni ẹ máa bá sọ̀rọ̀ ẹ lọ rẹ̀ máa bẹ́ lómi sọ ẹ tó wọn máa disturb mi pé ẹ ń wò mí lọ́wọ́ ṣé èmi lẹ̀ ń pẹ́ bá ti ẹ ń wò mí ẹ ti mọ̀ orúkọ tó wà ń bẹ̀ èmi ni mo ní péjì wọ́n jalè ni olè ni wọ́n wọ́n fraud ní fọ́ wa nẹ̀ wọ́n jí ní sóògbé ni wọ́n dẹ̀ ti jí gbé nìyẹn tèmi lọ́wọ́ máa ṣíyà èmi tí mo ti wàhálà tí mo làágùn ni kò mọ bá mi síyà ọwọ́ tó bá dẹ̀ fi bá mi síyà rẹ̀ yóò fi dáa fún ọ ọ jèrè láyé má jẹ́ kán fún ọ lákàtúntì nàbà níbi tán ti ń gbéṣẹ́ o èmi kan mo mọ̀ mi ò mọ̀ wọn èmi kan mo ní ibi orí tẹ́ni ọmọ ológo wa orí tẹ́ni ọmọ ológo tù orí platform lórí youtube lọ ti lè béèrè nǹkan lọ́wọ́ mi whatsapp number mi bẹ lórí page mi tó bá lọ gùn níbi tó ti ń gbé ṣò mi tó fún ọ lákàntì tó bá wá pariwo pé tẹ́ni ọmọ ológo gbé personal account rẹ̀ kalẹ̀ mi fún yàn lákàntì n ò ti gbowó lọ́wọ́ èèyàn bọ́ bá ti mú yín ká ẹ̀yin lẹ́jọ́ máa gbéra yín ká n ò gbowó lọ́wọ́ rẹ̀ kò jù bá ń lọ yóò dáa fún yín kó tó dípá fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ dákun ọ̀nà thank you ẹ ṣé o god bless you. <sighs> ìjọba nàìjíríà wọ́n ní nígbà tí wọ́n ń gbé Lady K àti Ládélé bọ̀ wá sí kóòtù bóyá níbi tí wọ́n ti fẹ́ lọ àtórí tí ẹ mọ̀ bẹ wọ́n náà ń bọ̀ <laughs> wọ́n wá ní case file ó sọnù <laughs> tẹ́ni dákun fi nǹkan sí ẹ̀yìn torí bóyá ọ̀rọ̀ alẹ́ yìí ó tiẹ̀ wá le díẹ̀ torí mo ní kí n mú lọ́wọ́ ẹ̀rọ díẹ̀ ni bọ̀ tó ṣeé ṣe kó gbóná níwọ̀nba <laughs> ṣe ń pé kí n ti sọ̀rọ̀ yẹn láti ìjẹta ẹ rí pé nígbà tí a gbé lọ́ọ̀yà wá síbí gbígbé lọ́ọ̀yà tá a gbé lọ́ọ̀yà wá kí ni lọ́ọ̀yà gan ṣe máa rí pé bí lọ́ọ̀yà pẹ̀lú mi gan ṣe ń para sọ̀rọ̀ gan ó bí wọn nú ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn fọ́ ni èmi gbé ìbéèrè tí mo béèrè gẹ́rí pé fọ́ nì sí mi ó pa mí lẹ́rìn pé a gbọ́ wípé wọ́n ní <laughs> àwọn tẹ́rọ́rìstì àbí ṣé gúmi ló ajá kì í <laughs> ọ̀rọ̀ tí ò gbúdọ̀ gbọ́ lẹ́nu ìjọba nàìjíríà no wonder tí ṣòkòtò buhari fi rí báyìí ah, no wonder tí ṣòkòtò buhari fi rí báyìí wà lẹ́ẹ̀kún ní ìsunmi ìrẹ́rìn ọlọ́run tó rọ́rọ̀ mi gba kí omi jábọ́ lójú mi pé mo wà ní orílẹ̀-èdè tí wọ́n ti ní ọpọlọ mo ní ìjọba mo ní àwọn ọ̀mọ̀wé mo ní àwọn professional àwọn professor àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ka ìwé ṣùgbọ́n wọn kà láákàyè ìlú tó jẹ́ pé àwọn ọ̀bọ àwọn màálùú tó ti ń darí gbogbo àwọn ọ̀mọ̀wé pátápátá a mọ̀ bẹ́ẹ̀ ní kankan ṣe o èmi mọ̀ pa láìní kan ṣe ọmọ tí ń kú lọ́jọ́ súná nìyí ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò wá yẹ ẹ̀ bá mú irọ́ míì pa ìgbà tẹ kúkú ti lé ẹ̀ rìlíìsì wọn àbá yín dà ṣùgbọ́n pé kidnapper gba case file lọ́wọ́ yín ọládìméjì ọbagun wà ẹ ọbagun lù ẹ rí i pé ọ̀rọ̀ yẹn lẹ́tíkẹ rọ́mọkẹ́ lawan abẹ́ẹ̀rí pé ó lé Saheed Délé ẹ gbọ́rú ẹ̀ rí ní àwọn DSS tó mọ̀ wípé tí wọ́n bá ń lọ wọ́n ṣe máa dì kàkà kúkú rẹ̀ bí èyí tó fẹ́ wọnú òṣùpá n tó máa wà ní imú mọ́ máàsì imú wọn báyìí bó ṣe máa ga rè bí bútu aṣẹ́wó gbogbo apá wọn máa ga báyìí ní bí èyí tó ń gbé wéètì lọ́wọ́ bulletproof tàyà gbogbo ẹ̀ <laughs> mọ́tò wọn gan tán fi ń gbé àwọn èèyàn yẹn black maria wọn ó dàbí ètàn fi ń gbowó ni láwọn tán ó dàbí ètàn fi ń gbowó ni tó ní bulletproof burúkú burúkú wọn kì í dédé fi taxi car kan màkà dédé fi máa kóyàn kiri tán bá dẹ̀ fi bọ́ọ̀sì gbéyàn mọ́tò tó máa wà èrò DSS tó máa dì kúkúkú níbẹ̀ kò gbúrò dé ọ̀kan márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá Ibe wá ní <laughs> ìjọba Nigeria. ti wá dáhùn wípé hmm, àbí bíi pé ìgbọ́rú ẹ̀ rí náà bá ní wọ́n ti jí gbé lọ ẹ dákun ẹ bá ń sí ètò yóò dáa fún ìjọba nàìjíríà wọ́n ní ti jí case file ilé dk wọ́n jí lọ. torí kí wá ni a fi mú ọmọ yìí gan. bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ń sọ tẹ̀yin tẹ́ ẹ pera yín ní olóṣèlú tẹ́ ẹ mọ̀wé tẹ́ ẹ kàwé pòfẹ́sọ kí náà porúkọ ẹ Ọ̀ṣínbàjò ó jẹ́ vice president. gbogbo yín ọ̀mọ̀wé ni yín gbogbo ẹ̀yin first class ọba mo mọ̀ pé ẹ̀yin náà wà ń parẹ́ ẹ mọ̀ ń parẹ́ ṣùgbọ́n kẹ́ ẹ tó ṣe mítìn yín mítìn kàbá yín ṣé ẹ fi làákàyè ṣe mítìn ni àtọ́ba àtìjòyè yín ẹ ṣé màálù ló yẹ kó darí yín ẹ gbọ́rọ̀ tẹ́ ẹ sọ wọ́n wá ń sọ fún yín pé case file wọ́n jí gbé ní nínú case file ati ènìyàn èwo e yẹ kán jí gbénu méjèèjì ṣé ẹ ní làákàyè kẹ tó gbọ́rọ̀ lẹ́ẹ̀ni ah mo kábàámọ̀ pé mo wọ orí pé ìlú yẹn náà bí mi sí kò àti ìjẹ ẹ̀ta tí mo ti gbọ́rọ̀ yẹn ẹ máa rí i mi ò mẹ́nu lé mo kàn póòsì síta mo dẹ̀ ṣe hùn síbẹ̀ ah mo wò pé níbi tí àwọn ọ̀mọ̀wé wà àwọn onímọ̀ olóye àwọn tó kàwé àwọn tó mọ ìwé àwọn tó jẹ́ pé wọ́n ń fi bẹ́rò tí wọ́n bá dijú báyìí tán bá ní kán máa kọ ìwé lọ wọ́n á máa kọ́ tí wọ́n dẹ̀ ní tí wọ́n ní wọ́n ní jí sí ìsàlẹ̀ wọ́n á kọ́ báyìí ní lójú oorun tán bá jí mí pẹ́pẹ́pẹ́ tán bá béèrè question lọ́wọ́ rẹ̀ kò ní sọ pé ojú oorun lòun àtúntì máa dáhùn wọ́n wá ń sọ fún wípé case file àwọn kidnapper ṣé tí case file bá sọnù ṣé wọn kíkọ́ mi mọ́ ni àwọn ọ̀rọ̀ tí ò ní làákàyè nínú ẹ̀yin kan dẹ̀ jókòó ẹ pera yín ní abiyamọ ẹ dẹ̀ tó ń sọ̀pọ̀tì àwọn ẹranko yìí àsàbálò àbábọ̀ gbà tí ọba yín boyfriend mi ò wí níwò gbà tí ó wí ó gbá kẹ̀tẹ̀ lérí bí akẹ̀tẹ̀ ẹ̀kọ abẹ́ẹ̀rí tó gbélé tó dàbí akẹ̀tẹ̀ ẹ̀kọ ń tọ́ gbélé ló yàtọ̀ sákẹ̀tẹ̀ ẹ̀kọ olúwo dúró náà ta ló bọ ohun adé tó ó sóhun tó gbélé ní ọ̀rí bó ṣe rí ni ó wá dàbí akẹtẹ ẹ̀kọ ẹ ọgbà pẹrẹ tòmátì lérí ọlọgbàdé lérí ọlọfẹ máa fi olóyè Sunday Igboho negotiate pẹ̀lú gọọmenti wàá gbé wọn sọ́dọ̀ àkúkú mà gan bóyá àwọn ọmọ yìí gan bóyá àfin ẹkú ni gbogbo ẹ wà bóyá àfin ni wọ́n wà bóyá ìgbà tí wọ́n bá di pé wọ́n fẹ́ kó wọn wá àwọn ọmọ òkúkú nímọ̀ pé jajalẹ̀ wà nù àfihàn àkúkú mọ̀ bóyá lẹ́yìn tẹ́ ra pamọ́ sàbújá náà kó àwọn ọmọ pamọ́ sí tí wọ́n sínú ọgbà DSS gan tẹ́ ti fi wọ́n gba ránsọ́ọ̀mù tẹ́ fi wọ́n gba ránsọ́ọ̀mù ẹ̀ mọye ránsọ́ọ̀mù tẹ́ ti gbà lórí wa nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀ mọye ẹ̀ mọye nǹkan tẹ́ ti ṣe ẹ̀mí àwọn kan ti lọ sí àìmọye àwọn tó ti ní hypertension ti develop hypertension àìmọye tó ti ní stroke nípa wàhálà tẹ́ dálẹ̀ láàrin oṣù láàrin oṣù tó lọ yẹn láàrin oṣù oṣù keje tí ẹ̀yin abiyamọ kan dẹ̀ wà ń bẹ̀ ẹ mọ̀ ni ẹ mọ̀ ẹ gbẹ́nu kúrò lórí ọba ẹ mọ̀ jẹ́ ká sọ̀rọ̀ nípa ọba mọ́ ẹ jẹ́ ká fi ọba sílẹ̀ ṣe ráwọn ọba yẹn a ti mọ̀ pé wọn ò ní kan ṣe mọ̀ jẹ́ ká sọ̀rọ̀ nípa wọn mọ́ mo ti máa ń rí wípé gbogbo ẹ̀yin tẹ̀ bá ti ń sọ pé kọ́ mọ́ sọ̀rọ̀ nípa ọba ọ̀dájú ìkànnì ṣé kò sí ọba ní ọba ò máa lọ tó bá pé ọba ò kúrò láàfin tí ọba ọba máa lọ sábùjá ká máa rí ọba báyìí níwájú níwájú Buhari kánjọ máa jòkó pọ̀ kájọ máa rí wọn à ní dákọ wọn torí pé ní ẹni tó mọ àti wá yí olúùnàgún ni ó ń pa obì fún onírè mi ìmọ̀ bá ṣe ń pòwe yẹn bóyá mo correct I don't know wọ́n ní àti wáyé onínàgún ó ní kò because àwọn tó mọ bó ṣe ń pa obì fún wọn ní àwọn là ń rí pẹ̀lú àwọn náà la máa rán sí wọn ọmọ náà là á rántí ná àwọn náà jọ wà pọ̀ àwọn náà la máa sọ fún kán bá wa pe àwọn èèyàn wọn torí nígbà kan fẹ́ lọ ṣègbéyàwó ọmọ gbogbo àwọn ọba la rí mbẹ̀ kílẹ̀tà wàá ní dárúkọ ọba a rí gómìnà mbẹ̀ a rí gbogbo private jet tí gbogbo páàkì sílẹ̀ kílẹ̀tà wàá ní kámúnikó torí pé wọ́n ti jẹ́ boyfriend yín àbọ̀n jẹ́ fáǹsì yín wọ́n jọ lólùfẹ́ yín ẹnìkan gbẹnu kú ọ̀nbẹ ìkà ni yín ṣé o lè máa ń jàgbà lójú kó má ṣe lójú fìrí ni ìgbà tán máa wọ Ìbàdàn kò pọ́síbù kò pọ́síbù kí o lè kí àwọn tó wá kidnap nínú ilé yẹn àwọn tó wá terrorist nínú ilé yẹn tán wá tán wá kidnap tán wá tán yẹn nínú ilé yẹn àwọn terrorist tó wá bẹ̀ yẹn kò pọ́síbù kí wọ́n wá bẹ̀ yẹn kí ọba Olúbàdàn máa mọ̀ nípa rẹ̀ àti eh, Kẹ́hìndé tó wà ń bẹ̀ ìyẹn Mákindé kó má mọ̀ nípa nǹkan tó wà ń bẹ̀ because wọ́n wá lè má mọ̀ wọ́n lè má sọ fún wọn pé báwọn ṣe máa ṣiṣẹ́ ibi nìyẹn bọ̀ pé wọn ọ̀mọ̀ pọ́n ń bọ̀ wá sí Ìbàdàn yẹn irọ́ ló wà ń bẹ̀ irọ́ pápátá ni wọ́n mọ̀ pọ́n ń bọ̀ wá ṣe ìjàmbá ṣùgbọ́n wọn ọ̀mọ̀ pọ́n ń bọ̀ wá sọsẹ́ tó bẹ̀yẹn wọ́n wá wá bẹ̀yẹn wọ́n ṣerú ọṣẹ́ yẹn kí ló dé tẹ́ ẹ dá wọn láìkì àti lọ́ọ̀fù dúró ọwọ́ ti ń ròyìn kí wàá ní kémi tí ń jókòó wákàtí mẹ́ta mẹ́rin ṣe tí mo rojọ́ rojọ́ ẹ̀ tó lè bá mi tẹ lọ́ọ̀fù mọ́ tó yẹ kẹ́ mọ̀ tẹ lọ́ọ̀fù láìkì tẹ́sí mọ̀ pé àwọn boyfriend wọn àwọn ọ̀gá wọn wà ń tòsí àwọn tí àwọn tó jẹ́ pé wọ́n wọ́n ti dúró tì wọ́n tí wọ́n máa bá wọn máa fúláàgì ẹ̀sìn kúkú mọ̀ pé tòsí ilé ni wọ́n wà wọn lè ṣe kọ́mọ́tọ̀ ọbọ̀ péjú àwọn máa máa fúláàgì ṣeré ni ó máa ń ni wọ́n lára wọn ò fẹ́ ká sọ̀rọ̀ mọ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wọ́n ẹ̀yin lẹ́yìn mọ̀ bá wa ń tẹ lọ́ọ̀fù yẹn tẹ́ni jẹ́ kí lọ́ọ̀fù yín kó máa dúró nígbà bá wa dáwọ́ dúró nísinsìnyí mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ dákun ẹ bá ń tẹ lọ́ọ̀fù ẹ jẹ́ kí lọ́ọ̀fù yín kó máa gbáàsìkì ẹ jẹ́ kí lọ́ọ̀fù yín kó máa sá prọ́pà ọwọ́ tẹ bá dẹ̀ fi ń tẹ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ dẹ̀ ní fọwọ́ náà gba lẹ́tà ẹ̀kún láyé ẹ ní fọwọ́ náà gba lẹ́tà òsè thank you so much ẹ bá ń tẹ lọ́ọ̀fù ẹ bá ń tẹ láìkì ẹ bá ń ṣíà rẹ ẹ má bá ń ṣíà rẹ káàkiri nígbà tí ẹ̀dá bá wà nílé ayé tí case file sọnù ìgbà tí wọ́n wí wọ́n fi tẹ́rọ́rìsì tẹ́rọ́rìsì náà fi ṣáàjì ọmọ ẹ̀ ẹ jẹ́ kí n lọ rèé kà ní orí punch torí mo rí pé punch gbé punch náà gbé wọ́n ní tẹ́rọ́rìsì ní Lady K nítorí pé nítorí kí ni because of pé ọmọ yẹn um, torí pé ọmọ yẹn torí pé ó record ṣé torí pé ó record but àwọn tí wàá gbé kúrò pé torí wọn nítorí pé ó create fears sí ọkàn àwọn èèyàn ìdí tí wọ́n fi detain ọmọ yìí síbẹ̀ nìyẹn ṣé kí wàá ní next thing nígbà tẹ́ ẹ detain ẹ síbẹ̀ kí lẹ fẹ́ fi ọmọ yìí ṣe ẹni tó pààyàn tó jẹ́ boko haram tó pààyàn gan ẹ fi lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ṣé bó nǹkan tú asiri yín ni àṣírí yín ló tú torí pé ó dẹ̀ tú àṣírí yín nìsín torí pé ọmọ yẹn dẹ̀ tú àṣírí yín ìtorí ẹ̀ ló fi di ọ̀ràn bọ́bọ́n ìtorí ẹ̀ lọ́mọ yẹn ló fi di wàhálà sí yín lọ́rùn ìtorí ọ̀rọ̀ ló di nǹkan tó dogun lọ́dẹ ohun tọ́mọ yìí dáràn sí lọ́wọ́ yín nù torí pé ó tú asiri yín pọ́ǹchì ẹ jẹ́ lọ pọ́ǹchì mo ń bọ̀ o ibi tí ó ti tí ó ti wọ̀n dáadáa tójú mi ó ti rí kà ìjọba nàìjíríà mr gabriel akíndélé mo kí yín o ẹ kálẹ́ ṣé case file tẹ́ ẹ kó lọ yẹn kò tí tó dá padà àbí wọ̀nyí kọ́ mi gbogbo ọba aládé náà jókòó akínsànyà àbáyọ̀mí gbogbo ọba aládé dákẹ́ ẹ ṣe bí ẹni tí ò gbọ́ ẹ ṣe bí ẹni tí ò rí nǹkan kan wọ́n sọ wípé ó yẹ kán máa wá sọ́dọ̀ àwọn kan máa fi yín negotiate pẹ̀lú ìjọba. Gumi wá ó wá ó wá ń jayé ọlọ́ba kiri Gumi ní orí láyà láti lè lọ sí ilé Ìgbòho ó lọ sí ìlú Ìgbòho ó ń lọ ṣe fídíò kò sí ẹni DSS tó lọ gbé kò sí ẹni ọlọ́pàá kankan tó dá dúró lójú ọ̀nà kò sí anybody checking point kan kò sí tó lè dá dúró Gumi lọ lọ́fẹ̀ẹ́ lófò ó lọ ó bọ̀ lẹ́ni tó jẹ́ pé ẹni tó negotiate pẹ̀lú àwọn bandit Gumi tó negotiate pẹ̀lú àwọn ọ̀daràn Gumi tó negotiate tó ń bá wọn gba ransom owó àwọn bandit dẹ̀ ní ẹ̀ ẹ̀ fà láyé kẹgbẹ́ wọn kò sí kankan nu wọn tẹ́ ẹ rí mú ìgbà tẹ́ ẹ̀ bá mú wọn báyìí ẹ máa ní wọ́n ti repent repentant boko haram là ń gbọ́ kò sí eléyìí ẹni kan yẹgi fún ká padà nù kò sí eléyìí ẹni kan hangi kò sí eléyìí tẹ́ ẹ mú tẹ́ ẹ sọ òkúta ọmọlọ́run tẹ́ ẹ sọ sínú omi àwọn ọmọ yìí ò pa ènìyàn àbúrò ọmọ yẹlé sòwò rẹ iléèwé lọmọ yẹn padà sí wọn náà jọ dúró làbújá ní last week ni ẹbọ bẹ́ẹ̀ ẹ̀yìn bàbá lójú ọ̀nà léèwé torí pé ẹ̀gbọ́n rẹ̀ ń lọ káàkiri àbí ẹ wò wípé ẹ fẹ́ dá a lóró wípé kẹ́ ẹ fi kọ́ lẹ́kọ̀ọ́ ńgbà tẹ́ bá pa ẹ jọ kí ló dé tí ẹ̀mí ènìyàn jọ ìjọba nàìjíríà lójú wáì tó jẹ́ pé pípa ènìyàn ń ní tẹ́ fi ń jẹun bí kẹ́ máa pa àwọn olókìkí àwọn tẹ́ ń pa pa o ṣùgbọ́n torí pé àwọn ènìyàn yìí bá àwọn olókìkí tó pọ̀ tí kì bá ṣe fídíò tí ọmọ yẹn ṣe ní ìjọ náà i'm very sure pé ẹ máa pa gbogbo wọn mọ́ ilé ni nígbà tẹ́ ẹ bá kidnap wọn tán ẹ máa fi àwọn tẹ́ ẹ bá kó ẹ máa fi wọn gba ransom ṣùgbọ́n ojú ló ti lójú kayín mú ojú tó wá kayín mú yẹn lẹ fi wá wò pé kí lẹ lè ṣe ẹ wá dìtẹ́nì ọmọ ẹ̀ torí ilẹ̀ yorùbá ṣé tí ìjọba bá ṣe ń tó tọ́ sí àwọn ọmọ ẹ̀ máa bínú tí ìjọba bá ṣe ń tó ṣe pàtàkì sí àwọn ọmọ ẹ̀ máa sọ̀rọ̀ tí ìjọba bá kígbe tó dé pé bá a ṣe ń ké tí àwọn ọmọ yìí ń ké tí ìjọba bá ṣe ẹ̀tọ́ fún wa sáàkè gbogbo títì ló ti di kòtò ọrùn gbogbo títì ló ti di ẹgẹrẹmìtì Nnamdi Kanu wà ń bẹ́ẹ̀ ẹ tì mọ́ bẹ́ẹ̀ Nnamdi Kanu ò má dá lọ́wọ́ o kò mú bọ́ lọ́wọ́ o ẹ lọ kidnap tiẹ̀ náà níbi tó ń gbà ní ẹ lọ kidnap ẹ̀ wálé ní orílẹ̀-èdè míì tẹ́tí lọ kidnap ẹ̀ tí ìbá sọ pé orí tó sì kó bàbá Sunday yọ ẹ fẹ́ kidnap tiẹ̀ náà kẹ́ kidnap ẹ̀ wálé agbọ́ngbà náà tán lẹ́ fi aṣọ di bàbá oníbàbá lójú tán ní bàbá oníbàbá ní nóòdòdò ẹ di ẹ tú aṣọ lójú mi bẹ́ẹ̀ ti fi aṣọ di bàbá yẹn lójú rẹ̀ ní olóyè wọn náà sọ wípé nóò àdé ẹ kọ́kọ́ tú aṣọ ojú mi kú o olórí burúkú bọ́n ṣe fi aṣọ di Nnamdi Kanu lójú dé Nàìjíríà wọ́n fẹ́ faṣọ di bàbá oníbàbá lójú kan gbélé bàbá yá yarí pé nóò wọ́n ní ṣe náà yarí báyìí pé nóò ẹ má faṣọ dì wọ́n lójú ẹ ju aṣọ ojú wọn kú o kanibu ní bàbá yìí ò pariwo jọ́nà ni bóyá bàbá oní bàbá kó má pariwo pé náà aláṣọ tẹ́ ẹ fi somi lójú ẹ yọ kù bàbá yọba ti dé nàìjíríà níbi tẹ́ ẹ ya ọ̀dájú dé tẹ́ ẹ ya ìkàdé bó tún ṣe wà ń náà gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa gbẹ̀mí ẹ̀ tẹ́ ẹ fẹ́ frustrate ẹ̀ pa lẹ́ ń wá gúmi lórí láyà gúmi lọ sí ìgbòho ọba aládé kò lè sọ̀rọ̀ ìjòyè kò lè sọ̀rọ̀ ẹni gómìnà Ọ̀yọ́ ò lè gbin ọba nílùú Ọ̀yọ́ ẹ̀ gbin ẹ wá ní Gumi ń ibo ló ti ń bọ̀ àfẹ́mọ̀ we want to know where is coming from ń bọ̀ láti bò ibo ló ti ń bọ̀ tó fi di pé Ìgbòho ló gbà kọjá ìlú wo ló ti ń bọ̀ tí Gumi fi gba Ìgbòho kọjá tó fi dúrọ́pù mẹ́yẹn láti máa lọ sí kámẹ́rà olórí láyà ìlú tí ò sí òfin tí ò sí security olè ń wọlé ó ń jáde eléyìí tó pè ní professor go and look or go and hear the English the flesh English go and hear it the way she is speaking English yẹn ó yàtọ̀ sí ti Gumi the man is fucking flesh English Oyibo ti wìí tán pè ní profession yẹn kò gbé Nàìjíríà definitely is not a citizen of Nigeria the man is not a citizen of Nigeria that profession àbí kile pé èyí ètò pè ní profession yẹn kò kí ṣe citizen Nigeria ẹ lọ wo bí o ṣe speak ẹ lọ wo tongue ẹ ẹ máa rí pé tongue ti gún mi hard ìyẹn ni pé òyìnbó tiẹ̀ ó hardy bíi tàwọn Yorùbá bíi tàwọn ti Nàìjíríà ẹ lọ gbóyìnbó ti ẹnu profession yẹn ẹ máa rí pé ó light kò kí ṣe ọmọ Nàìjíríà àwọn Boko Haram tí wọ́n kó wọlé nù àwọn Boko Haram tán wà nílùú láì lófin láì níwèé ìgbélùú wọ́n rìn kiri tí ènìyàn bá dé báńdìrì tí ó bá ní ojú ọ̀nà nílùúkílùú tí èmi wà yóò dára fún yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀ ní mọ sàárì ọmọ tó o bá ti ń wọlé dákun bá ń sí ààrẹ síta mọ bá mi ṣíà mọ bá ń tẹ lọ́ọ̀fù mọ ba ń tẹ láìkì mọ sì gbàgbé láti subscribe sórí YouTube mi o àwọn ètò wa bẹ́ẹ̀ tó ọmọ wò dáadáa nígbà tó bá ti ráàyè good téèyàn bá ń travel tí èmi bá travel tí mo bá dé àwọn junction àwọn ilu tó pé kì í ṣe ìlú mi tá a bá fẹ́ wọ mi tá a bá dé àwọn àwọn kan wa tó o máa gbà kọjá wọn á já tíkẹ́ẹ̀tì fún ẹ wọn wo nọ́mbà mọ́tò rẹ wọ́n á chẹ́ wọ́n á ní kó o sí boot ó ti ní nǹkan tí wọ́n fi wò ó dàbí ìgbà tó bá wọnú ibì kan tó yẹ pé tó bá fẹ́ wọnú airport tí mo fẹ́ gbẹ́rù kọjá tó jẹ́ pé kọ̀ǹpútà ló máa ṣáàṣì gbogbo ẹrù ẹ bóyá ìbọn àbí nǹkan kan wà ńbẹ̀ ni ní port ní ojú ọ̀nà yẹn wọ́n ṣe bí géètì ńlá báyìí ni bí tó géètì yẹn tó jẹ́ pé o máa gbanú ẹ̀ kọjá báyìí wọ́n máa ti tíkẹ́ẹ̀tì fún ẹ Gumi wo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá lọ́fẹ̀ẹ́ lófò náà wọ́n ti ní Gumi ti relocate lọ sí Ogun State ẹ̀ tí gbọ́ Gumi ti relocate lọ sí Ogun State ẹ̀yin ọmọ Ogun State how market ẹ̀kú àmúmú ẹ̀kú àlejò Gumi ti relocate lọ sí Ogun State ẹ̀kú àlejò ẹ̀kú àmúmọ́ra o ẹ̀lẹ́mbẹ̀hún tẹ́ bá ti wá orí yín ti tẹ́ bá ti rí àwọn bàbá bàbá yín tó wá síbẹ̀ yẹn ní kẹ́ ẹ lọ rèé bù so Gumi ti wá sí Kútọ́nù àbí ó ti wà lẹ́kìtì àbí Ogun State yà. Yeah Eh, ó ti relocate lọ sí Ogun State Gumi ti relocate lọ Ogun State ìjọba Nàìjíríà ẹ̀dẹ̀ rí Gumi tó ń fẹlá tó bá wà lóògùn lénìí tó bá dọ̀la lọ èkó tó bá dọ̀tún la gba èkìtì lọ tó bá di gọ́mẹ̀rin á lọ lẹ́sà tó bá tó wà tó wá sí ọ̀yọ́ nílùú ìbàdàn àwa rìn Gumi wa sọ fún pé bàbá ńlá fún ẹni bọ́ọ̀dì yín ò lè fọwọ́ kàn ṣùgbọ́n àwọn ò lè rìn fàlàfàlà ẹ̀gàn wa ilẹ̀ lẹ̀ wọn ò ti bá bóyá gbárí orí wa irú ẹnu burúkú yìí wọn ò ti bá ara ẹ wọn ò ti gbé sínú abọ́njọ́ kejì ṣùgbọ́n ẹ̀yin Gumi lè rìn gbogbo ẹ̀yin ọba aládé ò sọ̀rọ̀ ọba ọ̀jájá ò sọ̀rọ̀ pé Gumi ń fì nígboro ṣùgbọ́n àwọn ọmọ tiyín nítorí àtẹnujẹ bàbá nítorí ìjẹkújẹ ẹ rántí àtisùn wípé tẹ́ ẹ bá kúrò ń bẹ̀ yẹn tẹ́ ẹ bá torí nǹkan kékeré tẹ́ ẹ ta ìran yín wọ́n ń sọ wípé àwọn ọba ò láṣẹ lẹ́nu àṣẹ ẹ̀wọ́ lè ní lẹ́nu ẹ láṣẹ lẹ́nu irọ́ ló wà ń bẹ́ẹ̀ ṣé a máa ń wí bẹ́ẹ̀ ká kú ni tí gbogbo yín bá ṣe mítìn papọ̀ tẹ́ ẹ jọ sọ̀rọ̀ yín lásọpọ̀ kò sí nǹkan kan gbà tẹ́ ṣe mítìn pọ̀ ń tẹ ní open grazing ẹ máa bá nẹ̀ ní September táwọn tọ́ náà dẹ́ dìde pé wọ́n bí yín re ta ni yín tẹ́ mọ̀ pàṣẹ fáwọn ẹ panupọ̀ náà lórí àwọn ọmọ eléyìí náà ẹ panupọ̀ lérí wọn ẹ lè panupọ̀ àánú yìí ṣe mí àánú yìí ṣe mí mò ń wá kinní yẹn nítorí ọ̀nà rẹ̀ ti jìn gan mò ń wá ní ọ̀nà ẹ̀ jìn èmi dẹ̀ ń sọ fún yín ẹ̀yin sì dákẹ́ gbogbo ẹ̀yin ọba dákẹ́ wọ́n fi àwọn ọmọ yẹn síbẹ̀ ọmọ yẹn ti lo oṣù méjì ó lé òní ni kí ni déètì èní òní ni ten ọmọ yẹn ti lo oṣù méjì àti ọjọ́ mẹ́wàá ó lo oṣù méjì gbáko àti ọjọ́ mẹ́wàá ni àwọn ọmọ yẹn ti lò níbẹ̀ yẹn ìjọba nàìjíríà tẹ́ ń ṣe wọ́n ṣí bálásìpolú kí ló dé tí ẹ̀yin èèyàn dájú gan ìjọba nàìjíríà ń sọ fún yín wípé case file sọnù wọ́n jí gbé lọ bọ̀ wọ́n jí case file àwọn boko haram tán fi náà repent gbogbo ẹ̀yin ọba yìí ò sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ìjòyè yóò sọ̀rọ̀ ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re afẹ́nifẹ́bi ẹ sọ̀rọ̀ ẹ̀yin wò pé torí pé twenty twenty three àbí torí pé wọ́n ń di yín lọ́wọ́ twenty twenty three ẹ bá wa fi wọ́n pamọ́ ẹ ẹ̀dẹ̀ jẹ́ ká máa gbẹ́ géèmù lọ èmi á kàn sọ fún yín wípé gbogbo tẹ́ ń ṣe ọjọ́ kan ló máa mọ̀ báwo lẹ ṣe máa ná jí case file lọ báwo lẹ ṣe máa ná jí case file gbé ẹ̀dẹ̀ tún gbé síta ẹ̀ tún lórí láyà láti lè sọ. So. tẹnu ọba ò bá ti bá ẹnu yorùbá ò lè jọ ẹ mọ́ fọ́ta lọ́rọ̀ sọ kán mọ́ bá mọ̀ di abájọ wa ẹ̀tàn náà fi gbàṣèṣe lọ́wọ́ wa kò yé wa níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa náà sì gbàṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa yorùbá ẹ ti ń sùn o àní ẹjí ẹyẹ sùn o kán má padà mú yín mọ́gun èṣù o torí ogun ń bọ̀ o nígbà tí fúlàní tí ẹ̀yin bá ń sọ̀rọ̀ tí fúlàní yí dáyín lójú tí òfin ń sọ̀rọ̀ tí tí DSS dẹ̀ ń pa ẹ̀dà òfin lójú tí ìjọba Nàìjíríà ní kò sí ní tó jọ adájọ́ ti dá ẹjọ́ pé kán fi àwọn ọmọ sílẹ̀ agbẹjọ́rò àwọn ọmọ ti ro ẹjọ́ pé kí wọ́n fi àwọn ọmọ sílẹ̀ adájọ́ ti bu wọ́ọ̀lù lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mejì ni wọ́n ti bu ọwọ́ lu ìwé àwọn ọmọ yìí ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ńkọ́ ìjọba nàìjíríà ò ní wọ́n ní DSS file terrorism charge against blogger who stream Igboho house aid on Facebook say it is a terrorist true ṣé lóòótọ́ Say, terrorist ni Lady K ẹ jẹ́ ká lọ kọ́kọ́ lọ rè wo ohun tí wọ́n ń pè ní terrorist lórí Google ẹ jẹ́ ká wo ìtumọ̀ n tán pè ní ẹ jẹ́ ká lọ sórí ẹ jẹ́ ká lọ bèèrè lọ́wọ́ fa olókun àsọ̀rọ̀ dayọ̀ mo fẹ́ kémi àti ìjọ ka ìtumọ̀ n tán pè ní terrorist mo mọ̀ pé ẹ̀yin kan ti mọ̀ ẹ̀yin ọ̀mọ̀wé mo mọ̀ pé ẹ̀mọ̀ túmọ̀ n tán pè ní terrorist yes ẹ má bínú ẹ jẹ́ ká jọ ka tán pè àwọn tí wọ́n ń pè ní terrorist nígbà tí wọ́n fi terrorist kan àwọn ọmọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn like a journal journalist blogger ṣé blogger ni wọ́n ẹ kà wọ́n kún blogger ajìjàngbara yàtọ̀ sí blogger ẹ lè papọ̀ ẹni tó máa tọpinpin tó máa penetrate wọnú ìgbésí ayé ènìyàn á story sórí ilé yín sórí ìyàwó yín sórí àwọn ọmọ ẹ ibi táwọn ọmọ ẹ ń lọ iléèwé tí wọ́n ń lọ wọ́n á blọ́ọ̀gì ẹ̀ lórí mídíà wọ́n á bàjẹ́ gbogbo iṣẹ́ yín wọ́n á bàjẹ́ ṣùgbọ́n ẹni tó ń jà tó ń kígbe pé fúlàní ń pa ènìyàn ìjọba ẹ̀sìn ẹ̀tọ́ he is not a blogger blogger kan náà pè yàn mi ṣe blogger journalist ni mi bẹ́ẹ̀ ni ajìjàngbara gan tún ni mí pẹ̀lú woman right activist ni kò kí ṣe kì í ṣe blogger ohun tí wọ́n kan bíbá ni pé wọ́n ní terrorist definition FBI ni FBI nìyẹn o ìtumọ̀ bọ́n ṣe ń kọlẹ̀ wọ́n international terrorism violent violent criminal act criminated by the individual jẹ́ ká gbé síwájú ẹjá lọ wájú ẹjẹ́ ká lọ rí wa terrorist gọ̀gọ̀ à ń lọ o à ń even Istanbul gan say ha Jésù a mà sọ orílẹ̀-èdè ìyá nílùú a mà sọ orílẹ̀-èdè o mò o yìnbọn o wò ẹ jẹ́ kí wò mi mo ka ìtumọ̀ rẹ̀ Gumi ń sọ fún yín pé àwọn bandits ò níbi tí wọ́n lọ Gumi ní kò síbi tí bandit máa lọ wọ́n ní kò síbi tí bandit fẹ́ lọ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní bandit sì máa wà níbẹ̀ yẹn eh? ní bandit mo fẹ́ jẹ́ kẹ́ wo ẹ̀sùn tí wọ́n fi kan Lady K ni o. because nígbà tí wọ́n bá fi Boko Haram sílẹ̀ tí wọ́n fi àwọn adàlúrú torí àwa la dàlúrú àbí ń tán sọkọ́ nìyẹn wọ́n ń sọ fọwọ́ apáwa gangan là ń pààyàn Boko Haram kan ló ń pààyàn mọ́ àwa gangan la pààyàn àbí torí èyí tẹ́ ń pè wá ní adàlúrú kò tí ì yé mi àwọn lọ́ọ̀ ilẹ̀ haúsá lọ́ọ̀ àwọn fúlàní òfin àwọn Boko Haram tẹ́ ń gbé fún wa wọ́n ní the unlawful use of violence and in mo ń bọ̀ o ìbọ̀ ibi kọ́ sorry ẹ̀hẹ́ ó ní terrorism involve the use or threat of violence and seeks to create fears not just within the direct victim and among of wide audience ṣé àwa là ń create fear sí ọkàn àwọn ènìyàn ni àbí àwọn boko haram tí wọ́n ń mú yín wọ́n á sọná sí ṣọ́ọ̀bù yín wọ́n á sọná sí ilé yín wọ́n á jó yín nílé wọ́n á kidnap àwọn ọmọ yín àwọn ọmọ yín tí ò tí ì bàlágà tí ò tí ì tó yẹ pé wọn ò tí ì mọkùnrin wọ́n á dábàálé wọn ní tipátipá wọ́n á fún wọn lóyún wọ́n á tún pọ̀ hiv wọ́n á pọ̀ àrùn kògbóògùn sí ara míì wọ́n á pọ̀ náàgùn náàgò àwọn àrùn tí ò dáa wọ́n á pọ̀ sí wọn lára àwọn tí wọ́n fi ń bá màálù sùn wọ́n fi ń bá àwọn ọmọ yín sùn àwọn bíi mẹ́ta mẹ́rin wọ́n á pín àwọn ọmọ yín dó tó bá ti ń hù wọn wọ́n á relé ìwé torí pé olúwo kú ti sọ wípé màálù ni wọ́n ń bá sùn wọ́n rí ẹ ọmọge fẹ́ so ìdí nìkan fi ń kidnap àwọn ọmọbìnrin so that wọ́n á kidnap bíi mẹ́jọ lọ́nú igbó wọ́n á bá wọn sùn tẹrúnlé àgbàdùnlé nígbà tó bá tó wù wọ́n wọ́n á lọ rìlíìsì wọn wọ́n á tún lọ káwọn míì èyí tó bá jọkùnrin wọ́n á ṣe géè fún wọn á fún látẹ̀yìn àbí èyí tó jóbìnrin lára wọn náà wọ́n á ṣe pàṣípàrọ̀ ọkùnrin míì láti tà á ní kọ́ bá wọn ṣe ẹ̀dẹ̀ ń wọlé ayé ẹ̀yin yóò dẹ̀ sọ̀rọ̀ ẹ dẹ̀ dákẹ́ síbẹ̀ ṣe bí n tí ìjọba nàìjíríà fẹ́ ẹ̀yin kan wá dáhùn wípé ẹ ìjọba nàìjíríà o ó ń ṣe dáadáa o o ó ń ṣe tó dáa o o ó ń hùwà tó dáa o ìwà tó dáa níjọba nàìjíríà ń ṣe o ìjọba nàìjíríà ó ń hùwà tó dáa hmm. ìjọba nàìjíríà ó ń ṣe security dáadáa security tí wọ́n ní tí wọ́n fi rí Gumi tí wọ́n lè gbé Gumi lójú ọ̀nà security tí wọ́n ní tí wọ́n fi lè gbé Gumi ó ní jẹ́ ká jẹ́ ká lọ síbí lórí mi ò mọ ibi tí a ti di ẹni tí tó di pé àwa la di ẹni tó ń kó ẹrù síyàn lọ́kàn tí a ń pa ènìyàn tí a ń ba tèèyàn jẹ́ àwa là ń ṣèkà fún yàn tá à ń dùyàn lọ́rùn èmi ò mọbi tí a ti dì bẹ́ẹ̀ tó jẹ́ pé ìjọba nàìjíríà ó ń fi ẹ̀sùn tẹ́rọ́rìstì kan àwọn ọmọ tó ń jìjàgbara and self determination is allowed ó wà nínú òfin nàìjíríà láti lè láti lè dúró fún self determination èèyàn lè béèrè fún ẹ̀tọ́ ẹ̀ kéèyàn béèrè fún òmìnira terrorism is the calculate of is use of violence to create a general climate of fear in the population and thereby to bring about a popular politi political object. Terrorism has been practical practiced by the political organization which both right and left object by the nationalistic and uh, religious group, by revolutionary and even by the state institution. Shoot arms intelligence service and policy a máa ṣe nǹkan o ẹ dákun ṣé lady kane lè nìkan tọ́ sí ṣé lady kane kan ló ń ṣe léyìí ṣé lady kane jẹ́ ohun tí wọ́n kàjọ yìí ǹjẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ yìí ìwọ say ń wò mí ṣé terrorist ni ó ń tán kálẹ̀ yìí dákun ṣé wọ̀ rèé ṣé ìwọ lélẹ́yìí bá wí dá mi lóhùn pẹ́ni tí ń ṣe tí ò da wọ́n ní definition of terrorism definition of terrorism are usually complex and controversial and because of the uh, inherent for, uh, city and the violence of terrorism. The term in the pop its popular use usage are developed in the intense uh, stigma mi logo. lógo ẹ má bínú ẹ ló It was the first coins in the 1970s to refer to the terror used during the French Revolution by the revolutionary against their opponents. Ẹ dákun sáwà lélẹ̀ ìtọ́sí. Sáwà lélẹ̀ ìtọ́sí àbẹ́ ẹ̀wà àgbà mẹ́nẹ. Sáwà lélẹ̀ ìtọ́sí ni sáwà là ń ṣe léyìí. Dákun sí ọmọ tó wà nínú ọgbà yẹn ní apànìyàn tí ọmọ yìí tó bẹ́ẹ̀ láti ṣe ẹ lọ sílé ẹgbẹ́ bọ̀tà àwa mọ̀ pé torí ìgbà tí punch máa kọ tiẹ̀ punch ní the Department of the State Service has filed terrorism, terrorism charge against Amudat Babadute Babatunde a female blogger who did a video live around 2 a.m. on July 2021 when the DSS in a joint operation with the sister agency raid the Ibadan residents of Yoruba Nation agitator Sunday Igboho Adeyemo, also known as Sunday Igboho. Babatunde and Noah Oyetunji Male are two of the 12 detained aides of the activist yet to be released by the secret police despite that a federal high court sits, sitting in the Abuja on Abuja for on August 4, 2021 had granted them bail known as Lady K Ifeoluwa Show on Facebook. The blogger with over 17,000 followers. Ó ti ẹ̀ jù bẹ́ẹ̀ lọ like nìyẹn nìkan lẹ sọ mẹ́yẹn. Followers ẹ̀ ti wọ bí 50 something, even 70. But uh, like to one ńbẹ̀ is 17. Had turned on a Facebook live on the midnight of July 1 during the raid of Igboho's house by the Nigeria Security Service. Seated on a bed in a room in one of the apartments in Igbo's residence in Ishoka area, Ibadan. A, a fat-toned Lady K had made a 12 minutes video alerting the world that DSS operator had attacked the resident of a bus. Of course, ìwà tí ẹ wù nìyẹn torí pé ó rìkọ́dù live Nti tí ọmọ dance dáràn sí lọ́wọ́ torí pé ó rìkọ́dù yín live ń ló di nǹkan tí ẹ fi sọ di terrorist torí pé ó jẹ́ kí àṣírí yín tú síta ó jẹ́ kí àṣírí yín tú kò jẹ́ kí ẹ pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí bó tilẹ̀ jẹ́ pé ẹ pa ènìyàn méjì àtọ̀pọ̀lọpọ̀ olóńgbò. okay punch ló gbé yẹn jáde o nóbì tẹ́ni o. ok mi ò lo mi ò dẹ̀ fẹ́ jẹ́ kí go mọ́ mi lára sókè ẹ̀ ló bẹ́ẹ̀ ní bá ṣe ń kà fún In the video, which is still on our Facebook page, as one of time of filling this report. And alarming Lady K has said, please share the video. Soldier have attacking Sunday, Chief Sunday Igboho's house. We are under attack. Say, gbọ́ we are under attack. Oh Ọmọ yẹn pariwo síta sí gbogbo aráyé. Wípé àwọn ti wà ní under attack. I Àwọn DSS ti wá attack ya àwọn ọmọlé. Want to wá pa àwọn ọmọlé o. want need you no ìrànlọ́wọ́. Nigeria soldiers have attacked us at Chief Sunday Igboho's house. You can hear the gunshots. You can hear the gunshots. This is about 2 a.m. They have been shooting for over 10 minutes now. I had to confirm. It is before coming on this live. I heard their gunshots from my sleeping. I can't come out now. They told me not to come out but allow the world through this Facebook live bó ṣe sọ níjọ́ yẹn nìyẹn ọmọ yẹn sọ pé mi ò lè jáde wọ́n sọ wípé páwọn èèyàn tó kù ti bọ́ síta lọ bá wọn ó lóun ò lè jáde o wọ́n sọ wípé torí pé òun jẹ́ obìnrin wípé kó o ko bọ́ ta Ko o lọ life. live wọ́n sọ fún un ní pé kó lọ ṣe live kò déédéé lọ ó ní wọ́n sọ fún òun nínú fídíò yẹn ó dẹ̀ wá bẹ́ẹ̀ lóòótọ́ ó lẹ́rù bá òun bó ṣe na tí mọ́ ara gànán nì tó ń gbọ́ báyìí tí ó ń gbọ̀n ó ní pé wọ́n ní kò ń lọ ṣe fídíò yẹn ni kò kí ṣe pé ó déédéé lọ ṣe so she is not a terrorist you can call her a terrorist when you leave the bandits in the bush the bandits are there they are killing many many people every day and kidnapping and rape And you are calling innocent people a terrorist. Why government of Nigeria doing this? Hey, ó máa ṣe nǹkan o. Mo ti ń sọ̀rọ̀ ga pade me. I'm asking A máa ṣe nǹkan Nigeria. Hey, ò mọ rírú eleri o. Lórílẹ̀-èdè logezele kò ní jẹ yín. Ẹ bẹ̀ kí mo fún ile gbe. you can hear the gunshots. Mo ti ka bi. Yeah. Igboho spokesman Olayomi Koiki has also alleged that the DSS removed the closed circuit, circuit television in his principal's house after the raid, an allegation the DSS has not denied. Ṣẹ̀túngbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n tún deny gbogbo tán ṣe wọ́n jàyé níyàn o ẹ̀yin nǹkan sì tún jókòó náà ẹ tún báàkì ìjọba wọ́n Nàìjíríà ẹ sì ń báàkì wọn wọ́n lé pààyàn wọ́n ní àwọn pa èèyàn méjì wọ́n ọ̀dẹ̀ gbókù yẹn sílẹ̀ ẹ̀dẹ̀ tún ṣe one Nàìjíríà ikú ni nítorí ten thousand mo rẹ́yìn kan tẹ́ ẹ lọ kìtìkìtì lánàá tẹ́ ẹ lọ rèé kí Buhari tẹ́ ẹ lọ rèé pàdé Buhari tí ṣòkòtò rẹ̀ rí kẹ́ńbẹ̀ bẹ́ẹ̀ bí okùn ẹja àfi bí àpò kòkó ṣòkòtò wàhálẹ̀ tán bá ti orí mi bọ̀bẹ̀ yóò wọlé ṣòkòtò rẹ̀ ló fẹ́rẹ̀ẹ́ ó dàbí àpò màálù ó dàbáhùn bí àpọ̀tán máa fi ń di àwọn àwọn àwọn àwọn ẹran lọ sí ọjà kò yàtọ̀ sí ó dàbí àpò àlùbọ́sà ó wá ṣe kẹ̀ǹdẹ̀ òkè tínrín ìsàlẹ̀ ṣe tẹ́lọ̀ tó bá ẹran gan anu yẹn wọ́n ṣàjẹ́ kí n sọ fún. Lady K was set to the to be a member of the media team of the Yoruba Nation around health before the DSS arrested her alongside 11 others during the raid. The secret police also said it is operative killed two other associates of the activists during a gun drive. As Ribeyen, wọ́n tún pa ènìyàn méjì, wọ́n tún deny o, wọ́n tún sọ o, ó sì wà lọ́nà ẹ̀wọ̀n Nàìjíríà. Ẹni tó wá ń dùyàn lọ́rùn, ọ̀ fáìtì Thank you. Lady K and okay wọ́n wá sọ fún yín pé ó ní ibi tó ti dé yan ni Lady K and eleven had up, uh, approached the court through their lawyers to exercise their constitu constitutional right to freedom Justice Obiara Egwuatu ó kọrẹ gùn Lobe, mọ bínú ló bẹ obi ọra obi obi ewúro ugu justice obiaba ni sobiaba obiara obiora obiara ugwu ugwu ugwu atu mm, ewédú tá Abi ugwu taatu mm, ugu tá a tu ugu tá fi tu of the Federal High Court sitting in Abuja had on uh, August 4, 2021, granted bail to the 12 detained, to detainees, but the DSS freed 10 of them last two weeks and head back the blogger and the Oyetunji after over 60 days in detention following their arrested arrest since July 1st. <laughs> Nigeria government. Nigeria government Nigeria government ẹ ti ṣe wọ́n Nàìjíríà ẹ nílùú one of the detainees lawyer Pẹ̀lúmi Ọlájẹgbésí had appealed to the DSS to re respect court order and release Lady K and Oyetoji on bail while three senior advocates of Nigeria Femi Falana bàbá dáadáa nu bàbá yẹn gbìyànjú lóòótọ́ ẹ̀bùn olúwa adégbòrúwá adégbòrúwá orúbọlẹgbẹ wá òru lẹ gbédé ẹ má bínú and Ifedayo Adedipe had said that DSS was invited Anachi Gbowode mhm, tí ìbá máa sọ sókè ojú mi o ti ń o ó ti ń ó ti fẹ́ máa wá mi and lawless <laughs> into the country by not obeying the order for the release of the detainees ọba ọlájẹngbèsì ola yẹn ọlápẹ̀lúmi Olajengbesi has also threatening in to institute contempt of the court proceeding against the DSS Director General Yusuf Bichi, Yusuf Ibrahim, release our dictator for us. Yusufu Bichi, Yusuf Ibrahim Bichi, Yusuf Ibrahim Bichi, release our agitator. Yusuf Ibrahimu Binshi mo bá kọ síbẹ̀ Yusuf Ibrahimu Binshi release our agitator Yusuf Ibrahimu Binshi release our agitator bẹ́ẹ̀ni however in the short market FHC slash ABJ that is Abuja slash CR slash three zero five twenty twenty one, which was date August twenty one. August 31st, 2021, the DSS, through one of its lawyer, S.M. Bello, filed. Màá ṣe nǹkan ọ̀dà kò the DSS through one of its lawyer, S.M. Bello, filed five terrorism charge against five. Eh? File five terrorism charge against Oyetunji and Babatunde, also known as Lady K. Eh? marun tan yanyan yányán lẹ́kọ́ ó dà the DSS allege that Oyetunji and Lady in process procession of fireharm. Ah! ẹ dákun bó ló tún ti ń kọ́ bọ́n ń tán fi pé fireharm ni <laughs> fáìlì tí kọ engage ẹ̀ fireharm. for terrorism kì í ṣe bíńchì o bíchì bíchì lórúkọ rẹ̀ bíchì b-i-c-h-i bíchì bíṣì ìkànnù gbogbo ẹ̀kọ́ mẹ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ kọ́rẹ́tì bí bíṣì bí bíṣìǹsì ni ìkànnù gbogbo ẹ̀ tẹ́bá ti lè kọ́ tó bá ti dùn tó bá ti dùn pé ní kẹ́kọ̀ọ́ bíṣì bíṣì bíṣì bíṣì ẹ̀ ìkànnù gbogbo ẹ̀ orúkọ ẹ̀ nìyẹn. sẹ́ẹ̀rì ń tán kọ báyìí o wọ́n ní lọ́ọ̀yà sm bello five five terrorism charge against Oyetunji and Ladele, ah, sorry, Babatunde, also known as Lady K. The DSS alleged that Oyetunji and Lady K were in possession of firearm for terrorism-related activities, activists. Why it special, specific, specifically? Ah, ẹ̀rẹ́ kò ìgbà wo ni Lady K tó ń gbébọn dání? Hmm alẹ́ máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí ìjọba nàìjíríà máa ń sọ tẹ́ máa dàbí kéèyàn fi kórí kó gbé ìgbò fún yín ní imú ó dàbí kéèyàn rí buhari kó kó ìgbà tìbò kó rí àwọn tó mọ̀wé bí òfò bàjọ́ yẹn kó da orí ẹ̀ kó fi sọ ògiri ṣé gbogbo ayé lórí fídíò tó ọmọ yẹn ṣe kò síbi tó ti kóbọ dání àwọn ọmọ yìí ò kóbọ dání ọlánìkẹ́ ọlápẹ̀rù mọ́rí yín ibo náà ti gbé ìbọn bo náà ti di akóbọ̀ bo náà ti di àtàbà rẹ̀ bán ẹ ṣé o ṣe rí o why it specifically alleged that Lady K promotes promoted terrorism act through her Facebook account bíi tèmi náà báyìí <laughs> gégúgú sọ pé mi torí eh, ọ̀ràn tẹ́ ẹ fi kan Lady K òun náà lẹ máa fi padà kan gbogbo agitator pátá bí irú àwa báyìí <laughs> bí irú àwa báyìí so kì í ṣe lè dikẹ́ nìkan so ìwọ tó o bá lè mọ ìwọ tó bá jẹ́ agitator tó o lè gba ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kan rí kó o mọ tó sọ nípa ìjọba kó o sadanálísìsì tó máa gbáskì lórí terrorism yẹn mo sì ń bọ̀ wá sadanálísìsì lórí terrorism o mi ì tí ì dé màá lọ farabalẹ̀ jókòó tí ìwé mi ń wá kà á ń go through rẹ̀ nígbà bá wá go through rẹ̀ tán ń wá digest rẹ̀ ń wá meditate lé lórí Tori mo gbúdọ̀ meditate kí n tó so ohunkóhun ìgbúdọ̀ mọ́ meditate á wàá sọ. ó rèé o kéèsì tí wọ́n fáìlì ẹ̀ǹgẹ́sì ọmọ nìyí o ọmọ ọlọ́mọ rèé o wọ́n nítorí pé ó promote terrorism bẹ́ẹ̀ mi náà ṣe báyìí èmi náà promote terrorism Terrorism nàìjíríà bẹ́ẹ̀ ni mò ń create fears sí ọ̀kà yín ará ìlú àbí ṣé lóòótọ́ ni mò ń create fear sí yín lọ́kàn mò ń promote terrorism ṣé bí ìbọn rè lọ́wọ́ mi tí mo yìn ìyóòótọ́ ni mo dẹ̀ ní ìbọn lóòótọ́ ọlọ́ ìbọn wà ó rèé <laughs> ìbọn rèé <laughs> tí n bá yìn mí báyìí gbòò <laughs> ìbọn ìní níbọn kìnnì ìbọn rèé lẹ́nu mi ẹnu mi nìbọn torí èyí tí n bá yìn fún yóò mọ̀ yóò mọ̀ kò ní jẹun fọ́jọ́ mẹ́ta tí n bá farabalẹ̀ yìn ìbọn mouth ẹ̀dẹ̀ wá ń kọ́ mi kí ló tẹ̀ ń pè mí ẹ̀rí mi lọ́ọ̀lẹ̀ ẹ̀dẹ̀ tó ń kọ́ mi mò ń lo fóònù mi lọ́wọ́ ẹ má kọ̀ mí ẹ pè sórí fóònù kejì fóònù kejì ní plus eight ẹ tó bá fẹ́ pè mórí plus eight ni ó pè sí ẹ má pè sórí yẹn ah ah so mo ti di terrorist báyìí ẹ dákun ẹ̀yin èèyàn ẹ wá gbà mí jókòó wọ́n ní terrorist ni mí ṣé lóòótọ́ ẹ wọ́n ní mò ń promote bọ̀dá peter ṣé lóòótọ́ wọ́n ní mò ń promote terrorism ní nàìjíríà <laughs> nígbà tí bó gúmi gúmi tó sọ fún pé bandits àwọn Taliban àwọn Boko Haram tó ní wọn lè kúrò ní Nàìjíríà tó ní kò sí nǹkan tí wọ́n fi kúrò Nàìjíríà ó ní wọn lè ever láyé kúrò Nàìjíríà wọn ò promote terrorism mọ́ ẹ àwọn tó ń kidnap tán rẹ́ẹ̀pù wọn ò promote ẹ̀ mọ́ but èmi tèmi wá ń pariwo wọn tí mò ń jẹ́ káyé wọn ta tí mò ń tú wọn láṣìírí èmi ni terrorism àbí ó dáa <laughs> ìdájọ́ Ọlọ́run ń ah mo ń retí ọjọ́ tẹ́ tí ọba àwọn ọba yẹn tí wọ́n gé orí ọba mi tí ọba mi báyìí tí mo wẹ àtàrí ọba mi ní títì ní mo fi ń ṣe yẹ̀yẹ́ ni pé mo wí fún yín ẹ má dẹ̀rù kò sọ̀rọ̀ tí tẹ́ni sọ tí ò ní lọ láìsẹ̀ èwo ni mo ti sọ sẹ́yìn tí ò wá sí mo ṣe ó dà wọ́n ní lady kane promote terrorism lórí péèjì rẹ̀ hmm, báwa náà ṣe ń ṣe yìí ta dẹ̀ ń create fear sí yín lọ́kàn that you amudat abma oni amudat abibat babatunde Female adult of Okeara, Okeara of Ibadan, or your State, did use your Facebook account as a platform to promote terrorism activists contrary to Section 8, Section 812 of the Kilele Gaba Kilenpe cybercrime. Ah, mo ṣe Cybercrime, prohibition, prevention, Act 2025, 2005, 2015. Count 5 of the charge sheet read, The court has not filed any day for the hearing. Huh? Oda. I'm going. But reacting in the charge with the punch. Olajengbesi described the charge as baseless, <laughs> vexatious, shameful, and without lamp. Igboho wanted by the DSS for alleging arm trafficking has been in detention in the Kotonu. Really? Really? Oda, Benin Republic since July 19, 2021 when he was arrested at the airport as he tried to board a Germany bond flight. Wọ́n wá ní pé watch Facebook live Lady K. Wọ́n wá play rẹ̀ ẹ wá bá mi sọ ibi tí ọmọ yẹn ti promote terrorist ju pé ó polongo wọn lọ. nígbà tí wọ́n ń gbọ́ gunshot ó dà pé wọ́n rí fáyẹn wá sí orí Facebook ìyá not now ok wọ́n rí fá àwọn èèyàn wá sórí Facebook ẹ̀. Eh nígbà tí ọmọ yẹn bẹ̀rẹ̀ ẹ bá mi béèrè ibi tí ọmọ yìí sọmọ tí ó ń promote terrorism ni níbi tí ọmọ ti ń pariwo. ilé tí Sunday Igboho àwọn sójà ti sọ̀rọ̀ àti ẹjọ́ wọn ń ṣe àwọn sójà bá ẹjọ́ bá wá ṣe bá wá bá ṣe kọmíṣọ̀ ẹ̀ máa ṣe ilé tí Sunday àwọn sójà ti sọ̀rọ̀ àti lé wọ́n yìnbọn gidi ni báyìí ẹ jọ̀ọ́ bá wa ṣe ẹ bá wa pass information yẹn fún gbogbo ọmọ káàárọ̀ òjìire ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mi ò lè bọ́ta gan inú ilé ni mo ṣàwà báyìí please let me to share share we are under attack now please let all the world help the inform please please help us to notify everybody please call everybody to be at alert we are under attack now. so ibo wa ló ti promote terrorism federal government of Nigeria DSS of Nigeria the kidnapper of Nigeria you are a terrorist tẹ́ bá ti gbé mi terrorist ni ni mo pariwo yín tẹ́ bá gbé mi mi ẹ ti ẹ lè rẹ́ mi mi gbà you are a terrorist nínú tó wí tí ọmọ yín sọ ibo ibolo ti dárúkọ ibo ti promote terrorism ó láwọn wà ni under attack Ki àwọn èèyàn kí wọ́n gbọ́ kí gbogbo àwọn èèyàn wà àtàláàtì kọ́mọ́ pa wọ́n mọ́lé kí àwọn tó kù ní gbòòrò kó mọ̀ di pé bọ́n ti wá sí ọ̀dọ̀ tiwọn yẹn náà o bóun ti lọ káwọn míì mọ́lé o kán wá àtà láti o wọ́n ti wá àtáàkì àwọn nínú ilé o kí gbogbo èèyàn gbọ́ o ẹ̀yin èèyàn má sùn o ilé olóyè Sunday Igboho ti wà under attack ìbò wa ló ti promote terrorism pọ́tù yín láṣìírí n ló di terrorism fún n ló fi Facebook rẹ̀ promote dín torí pé ó fi Facebook rẹ̀ tú yín láṣìírí torí pé ó fi Facebook rẹ̀ tú àṣírí yín èmi sì ń bọ̀ wá sanalysis tó máa gbá sí lórí fídíò yẹn àfi tẹ́ bá gbẹ̀mí mi kó tó di ọjọ́ tí ń bá sanalysis lé lórí àti fáyà àmúyín tẹ́ tó jọ àti twenty thirteen thirty lọ rèé tẹ́ kó gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo ẹ̀ náà la máa sọ̀rọ̀ lé lórí tọ́pìkì pọ̀ ńlẹ̀ kódà kí n fẹ́ mú mẹ́jọ mẹ́wàá ìwé ti kún ní ìdẹ̀wọ́ ibi tó wà rèé torí pé mi kọ sílẹ̀ do you know the reason why tí mi fi kọ̀wé lẹ̀ ìwé lè sọnù mo máa ń gbìyànjú àti jẹ́ kó wà ní ọpọlọ mi so tó bá grab mi màá mele tí n bá máa mú bẹ̀ ìdí tẹ́ máa rí mi tí n bá ń sọ̀rọ̀ mi ìfẹ́ kí n gbé kọ̀ torí tí n bá gbé kọ̀ inspiration yẹn ó lè fò lọ ní time yẹn tó jẹ́ pé mi tí ò bá yẹ kí n wá gbámú ni màá gbámú yẹn tí mo dẹ̀ máa gbámú yẹn wá lè lágbára gan ó máa lágbára gan ni mi ṣe tètè gbé kọ̀ máa dákọ̀ dáa ibo ni ẹ bá mi bèrè ibi tí ọmọ yẹn ti ní pé ibi tí ọmọ yẹn ti gbé bọ̀dáyán tó ní àwọn ah, tí ń yìnbọn pààyàn ń ta. Chief Sunday is house ẹjọ́ àti wà under attack already with Nigerian military confirm lélẹ̀ ẹjọ́ àwọn sójà ní Nigeria sójà ìbọn wọn lẹ́ ń gbọ́ yẹn wọ́n yìnbọn gidi ni confirm ẹ bá wa ṣí ẹ ẹ máa bá wa pass information yẹn kí everybody wà alert àwọn warrior kí gbogbo wọn go at alert àwọn tó bá lè máa mú pariwo fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìire àwọn Nigeria military wọ́n ti wá àtàkì wa ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ this to two ẹjọ́ torí Ọlọ́run wọ́n ti yìnbọn more than ten minutes ó yẹ kí n ti pè sí live látẹ̀kọ̀ but I want to confirm láti mọ̀ bóyá òótọ́ ni kí n tó wá sí live kí n má bàa fún yín ní wrong information àwọn Nigeria soldier ni wọ́n kó táǹsì wọ́n surround wa ni ẹjọ́ torí Ọlọ́run wọ́n dẹ̀ yìnbọn gidi kì í ṣe ṣeré ṣeré ẹ bá mi máa ṣí ẹ̀ ẹjọ bá mi máa ṣí ẹ bá mi ṣí ẹ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nílé lóko gbogbo èèyàn àwọn tẹ bá lè jí ẹ jí wọn ẹ bá mi ṣí. ṣé ibo wa ló ti ní tó ti kó ìbọn dání bí tẹ̀fi ló promote torí wípé tú àṣírí yín pé ẹ wá ibẹ̀ wá pa ènìyàn mọ́lé wọ́n ní ẹ wá àtáàkì wọn ẹ wá àtáàkì àwọn ọmọ ilé ẹ̀yin Nàìjíríà military àwọn DSS àwọn ilẹ̀ wa bẹ̀lẹ̀ wà attack àwọn wà under attack wọ́n dẹ̀ ń pariwo fún ìrànlọ́wọ́ ẹ̀yin tẹ́ bá lè ràn wá lọ́wọ́ àti wà under attack o ní gbogbo tọmọ yìí sọ kò síbi tó ti sọ wípé ẹ lọ dúyàn lọ́rùn ó yẹ ẹ dojú ìjà kan wọn yẹ ẹ máa yìn kọ ẹ wá rí ìbọn ní ọwọ́ ọmọ ẹ fóònù lásán ló wà lọ́wọ́ ọmọ ẹ kódà aṣọ ẹyọ kan ó lójú oorun ló wà pẹ̀lú ìró tó ìdí ibo wa ló ti ní kán lọ pa ènìyàn jọ àtọ́jú oorun lèmi náà ti gbúrú ọ̀pọ̀ láti bẹ̀rẹ̀ sí ní pé everybody lórí phone pé kí everybody wà talat ìgbà tí mo dà máa confam sí àwọn àwọn sójà mi lè bọ́ síta o but confam lélẹ̀ everybody ìbọn náà ń yè gidi yẹn kì í ṣe kékeré ọ̀sán ráǹdì wa ni so ẹ bá wa ṣí ẹ̀ nàìjíríà sójà ni o àwọn ìjọba location náà ni tó bá ti kúkú máa dàrú látòrí kó dàrú tó bá dẹ̀ máa níyànjú kó níyànjú ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn mi ò lè bọ́ síta obìnrin ni mí ẹ wọ́n ní kí n má bọ̀ síta bọ̀ kí n gbé lọ sí live kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ pa bàbá ti confam fún mi sọ pé àwọn sójà ni. ṣé ẹ ti gbọ́ ó ní pa bàbá ti confam fóun wípé àwọn sójà ni so ìyẹn túmọ̀ sí pé kì í ṣe ó lóun ò mọ bó ṣe pọ̀ tó pọ̀ ti sùn ibo wa ló ti promote terrorism ibo ló ti promote terrorism bíbáyìí báwo ló ṣe jẹ́ apànìyàn báwo ló ṣe jẹ́ àdàlúrú. ṣe ti rí nàìjíríà ẹ jọ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ ẹ bá wa ṣí ẹ mi ò ní kọ́ ti rókàsì ó dìgbà tí bá tó get to the root wọ́n ní kí n má gbọ́ ta bọ̀ kí lọ sí life. ṣé ẹ gbọ́rọ̀ tí ọmọ yẹn sọ ń bẹ̀ yẹn ó ní wọ́n ní kó o má bọ́ ta but kó o ń gbé lọ sí life so ìyẹn mì pé tí wọ́n bá sọ fún ọmọ yìí pé kó gbé lọ sí life tàbí tí ọmọ yìí ò ronú pé òun fẹ́ gbé ọ lè sí life so bó ṣe máa waste ẹ̀mí àwọn èèyàn dànù nìyẹn á wà dákẹ́ àbí wọ́n á kidnap wọn lọ bẹ́ẹ̀ wọn ní mẹ́ni tó gbé wọn wọ́n wá máa béèrè gbaransan wọ́n máa fi wọ́n gbaransan Gumi àtàwọn ọ̀gá rẹ̀ DSS wọ́n kidnap àwọn ọmọ wa wọ́n wá so pé case file sọnù. So ẹnìkan kan ò dẹ̀ lè sọ̀rọ̀ sí so yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bó ṣe yẹ kí ilé ayé rí nì ṣé bó ṣe yẹ kí gbogbo nǹkan rí lélẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ rántí ọjọ́ tí ẹ sùn tẹ́ ẹ̀ ní jí ibo ló ti promote terrorist inú ọ̀rọ̀ yìí ó lọ bẹ́ẹ̀ so yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kórí báyìí ìjọba nàìjíríà ẹ̀ẹ́dẹ̀rú wò ṣe lè di kéè tẹ́rọ́rìsì ní lóòótọ́ ní ọkàn tiẹ̀ kí ni tẹ́ ẹ rò pé ẹ tún lè ṣe kí ni tẹ́ ẹ mọ̀ tá a tún fẹ́ ṣe báyìí ìgbésẹ̀ wo ló kù tó yẹ ká a tún gbé torí a ti gbé ìgbésẹ̀ a ti gbé ìgbésẹ̀ a máa gbé ìgbésẹ̀ ìjọba nàìjíríà máa ó máa la gidi gan a máa gbé ìgbésẹ̀ ìjọba nàìjíríà máa la gidi gan wọ́n ní case file ti sọnù ṣé lóòótọ́ ni case file sọnù ṣé lóòótọ́ ni case file lady k sọnù ẹ ẹ tún ní firearm lọ́mọlọ́mọ tún ṣe ẹni tó lè gbowó tẹ wọ́n ń tà bọ́n rà bọ́n ebodó ti ń tà mo mọ̀ pé yìí náà lẹ wà á ń di ọ̀rọ̀ bó ṣe wà ń kú tọnu pé ká mọ̀ gbé wálé ṣùgbọ́n mi ò tí ì ṣetán tiyín <laughs> mi ì tí ì ṣetán tiyín mo ń bá yín dé, mo ń bá yín dẹ̀ mo ń bá yín dẹ̀ mo ń bọ́bọ́ládé dẹ̀ mo ń bá ọba àti gómìnà dẹ̀ tí mo bá ṣetán a gbé gbogbo ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì wá màá wá bá yín ṣe màá gbé ẹ̀rí èmi máa gbé wá màá gbé ẹ̀rí tọba wá màá gbégbà tó fẹ́ máa negotiate wá àtìgbà tó fẹ́ so ilé wa màá gbégbà tẹ wá pààyàn wá gbogbo ẹ̀ náà la máa sọ̀rọ̀ lé lórí a máa wá mú ọ̀daràn nínú gbogbo wa pọ̀mí ẹ̀ ráàyè tìyín kílẹ̀ ẹ̀yin abiyamọ ayérò pa tún lè ṣe ọ̀nà àbáyọ wo lẹ́yìn rò pé a tún lè gbà àǹfààní wà láti pè mí wọlé torí mi ò fẹ́ pẹ́ ẹ pè mí sórí plus eight one nọ́mbà tẹlẹ fi pè mí wọlé nìyẹn ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ìgbésẹ̀ wo gan-an ló tún kù tá à ti gbé àwọn nǹkan wo ló kù tí wọ́n rò pé ó yẹ ká ti gbé tá a gbé ṣé gbogbo ohun tí lọ́ọ̀yà ní ká ṣe àṣe ṣé àdúrà la àbí ẹbọ láàgbé kí ló ń fa ìdíwọ́ Boko Haram so ìyẹn mì pé ó ní ọwọ́ onílé nínú ó ní ọwọ́ onílé nínú nìyẹn torí bí kú ilé ò pa ni tòjú ò lè pa ni ìyẹn túmọ̀ sí pé ó ní ọwọ́ onílé nínú ó ní ọwọ́ onílé nínú. kí n wá wo bàbá ńlá ìyá ńlá ya ẹni fucking body tó máa sọ fún mi pé ṣe dárúkọ ọba mo mẹ̀yìn ọba first class mo mẹ̀yìn tó jẹ́ pé ẹ eh, support nínú ọ̀rọ̀ ẹnu yín gan-an ni mo ti máa yọ ẹ̀yin tán bá ń fún yín ní change díẹ̀díẹ̀ ẹ̀yin tán bá ń fún lówó tí ọba bá ń fún lóúnjẹ tó bá ń fún yín lówó tàbí ń jẹ lábẹ́ olóṣèlú ẹ̀yin lẹ lè máa gbèjà wọn tẹ́ mọ̀ pé ọ̀rọ̀ sọ àbí tẹ́rù ń bà yín ẹ̀rù ò bá èmi o ẹ̀rù ò bodò gbàgbé ikú kan ní ń pààyàn bẹ́ẹ̀ bá gbé mi lé ní ẹ fi fún mi ní ráǹkì ni ọmọ tẹ́ gbé ẹ fún ráǹkì ni bó pẹ́ bóyá ẹ máa tú lẹ́ẹ̀ni ẹ gbogbo àgbáyé ló ti ẹni tí ò dá mọ̀ gan ti dá mọ̀ ẹni tí ò mọ̀ gan ti mọ̀ ẹ máa fún mi ráǹkì ni Nnamdi Kanu tẹ́ gbégẹ tó fi ráǹkì kan ráǹkì ẹ ni ẹ gbóhùn sókè. ẹ kó ìtòlú Yorùbá ẹ jí o ẹ má sùn Yorùbá nation no going back. mama tẹ́ni ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ ọlọ́jọ́ kájọ́ o afẹ́fẹ́ bọ́ fún fífèrè oná fo Ibrahim Yusuf Binchi. Binchi. Yes, they are not terrorists. You are terrorists. You came to Igboho house midnight 2 a.m. and destroyed the property. What is your job? Kidney saying to protect life and property fucking idiot. Now listen. Oh, Yorùbá ti jí bẹ́ẹ̀ ni o àsùnmọ́ o ẹ̀gbọ́n mi ṣe rí àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí Miyetti Allah. Who is Miyetti Allah? It's an organization. It's like mama mama mama mama mama tó ta ọjà their organization. They don't have any right to hold Legitate and Ladele. Yusuf Ibrahim, you are a terrorist. Tinubu, you are a terrorist. Remi Tinubu, you are a terrorist. Obasanjo, you are a terrorist. Kí ló lọ ṣe ní Kotonu? Bàbá rẹ̀ mú kí Kotonu? Ó kan fi Ìgbòho síbẹ̀ kan má rìlísẹ̀ ojú ilé ló máa ṣe ojú yín ló máa ṣe fèrè ti ṣẹ́jú Yorùbá ò sùn mọ́ kí ló dé gan kí ni Yorùbá ṣe fún yín Ìgbòho <laughs> this guy Gumi is a terrorist kí ló wá ṣe nígbòho àwọn pípọ̀ yìí ń pe ogun o àwọn pípọ̀ yìí ń ìjà o yorùbá ẹ sọjí o àsìkò náà rèé wọ́n ní tíkú náà bá pani tòde ò lè pani ara ilé ẹni òní ọ̀tá ẹni o. mama dábìjì sọ̀rọ̀ yìí over two years ṣé ti yí di ni ẹ̀yin ọba ṣé ti yí di ni ẹ̀yin ìgbìmọ̀ ṣé ti yí di ẹ̀yin rẹ́ẹ̀d ṣé ti yí di ṣé ẹ̀ mọ̀ nǹkan tí ó yẹ kẹ́ ṣe ni àgbààgbà ìlú ẹ dìde ẹ sọ̀rọ̀ sókè tí kọ́kọ́ bá ṣe lẹ́dí ké a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí yìí bẹ́ẹ̀ ni kò sí kọ́kọ́ tó máa ṣe ládélé tí kọ́kọ́ bá ṣe ẹ ti rógo ẹ ti rí ìjà Yorùbá ẹ ti rí ìjà àwọn alálẹ̀. They are are you doing this to Yoruba land? What Yoruba have done to you? Kí la You are just a group. You are just fucking group. You don't belong to the government. What are you trying to do? You are fucking. nígbà tí Gumi nígbà tí Gumi ò tí Gumi ò tí kò create fears sí ọkàn àwọn èèyàn ẹ mọye nǹkan tí àwọn aráàlú sọ pé ó ṣẹlẹ̀ sáwọn níjọ yẹn wọ́n nígbà tí wọ́n rí Gumi lásán ẹ̀rù bà wọ́n ẹ̀rù bà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ẹ̀rù Ọlọ́run bà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n wọn ò lè jẹun dáadáa wọn ò lè sùn ẹni tó ní ìfúnpá mẹ́ ìfúnpá rẹ̀ ga sókè tó rán mọ̀ pé Gumi àpàyàn ni so ò create fears lòun ò gbé fídíò síta àràmù tó ń pa ènìyàn tó ń dùyàn lọ́rùn tó tún send fídíò yẹn sórí nẹ́ẹ̀tì àwọn ò create fears àwọn yìí ò kì ṣe terrorist àwa ni terrorist láwọn tí ó géèyàn lórí tó tún wọ́n rẹ́pù tí wọ́n tún sẹ́ndẹ̀ sórí social media àwọn ò create fears àwa táwa ń pariwo táà ń fẹnu wá jà pé a fẹ́rù nǹkan báyìí mọ́ àwa ni terrorist Nigeria government you are a terrorist DSS of Nigeria you also you are a terrorist bẹ́ẹ̀ ni terrorist lẹ̀ ẹ̀yin gangan ni terrorist ọmọ yìí ò kì í ṣe terrorist kí lẹ gbé jẹ kí lẹ gbé mu ọ̀rọ̀ ń bọ̀ fún yín àǹfààní wà láti pè wọlé kémi tó mọ lọ torí mo ti fẹ́ máa lọ mi fẹ́ pẹ́ mi fẹ́ gbé two hours gan àsìkò kọ́ làwà tẹ́ bá fẹ́ dá sọ́tò ẹ lè bá wa dá sí sìn ẹ ṣeun. my sister if Lady K is a terrorist then we all bẹ́ẹ̀ ni we all terrorists I do not care what anyone call me the more I am allowed to get Yoruba nation àbí o bẹ́ẹ̀ ni èèyàn kò bá pè mí ní terrorist àbí bẹ́ẹ̀ ni bugrodo ẹgbẹ́ òsókè sà. ẹ kálẹ́. yes sir. a kú ọ̀rọ̀ ló Yorùbá nation no go back ṣe rí ọ̀rọ̀ yìí màlàmí lòun o òun ràn wọn pẹ́sidẹ́ǹsì lòun ràn wọn. ó yẹ kí gbogbo wọn mọ̀ pé àwọn fúlàní dandan ni tí wọ́n bá padà wọ́n máa ń gba wọ́n máa ń ja ìjà àtẹ̀yìn pé ọ̀sẹ̀ mi ní twenty years sẹ́yìn tó bá jẹ́ pé ìran àwọn gan láàrin ara wọn jẹ́ síjọ jẹ́ fúlàní síra wọn yẹn ó padà lọ jà so which means say àwọn fúlàní DSS àwọn ni wọ́n ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Sunday Igboho point number one. good which wọn tó hẹ́ẹ̀kì gbogbo military Nigeria sí àbí security Nigeria ni wọ́n jẹ́ Fúlàní gẹ́gẹ́ ran Buhari second one now wíwá sípò Gumi nobody knew níjọ́ tó wáyé kò sẹ́ni kankan tó mọ̀ gbogbo aráàlú kàn gbọ́ pé ọwá ọwà ọwá ó kàn create fear as you have just said ó create fear sílẹ̀ nípa Ìgbòho bọ̀ ibi tó ti dúró yẹn déédéé ibi tó ti wọ ọkọ̀ Ṣakí ni tá a bá fẹ́ lọ Ṣakí gẹ́gẹ́ bí wọ́n ti dúró kúgbà tí wọ́n fẹ́ wọ ọkọ̀ ṣákí lẹ́yìn ọkọ̀ juwọ́lẹ̀ so àwọn èèyàn náà lè rí wọn lẹ̀ tí ṣé ẹ̀yin lè rí gúnmí ọkù mi sẹ́yìn lè rí gúnmí lójú kẹ́ mọ̀ pé gúnmí ni kò kọ́ fọ́ ojú náà. ẹgbẹ́ ni èyí máa tó ti dúró yẹn lẹ́fẹ̀ẹ́ wọkọ̀ ṣákì lẹ́fẹ̀ẹ́ wọkọ̀ ń àárín yẹn lè yẹn gbọ́n wọkọ̀ ṣákì tó ti dúró òun àti bí pòfẹ́sọ̀ tó náà jọ wáyé. náà lè pariwo lé lórí. náà lè pariwo lé lórí. wọn lè kígbe lé lórí. ẹnìkẹ́kọ̀ọ́ ga o ṣé ẹ ti wá rí ọ́nkù mi sẹ́yìn náà wá rí pé èyàn ò gbúdọ̀ dúró lásán bẹ́ẹ̀ lẹ́yìn bá wọlé ìwé tán bá jí ọmọ gbẹ́bẹ̀ yẹn nísìkò sẹ́ni tí ó sọ̀rọ̀ ṣe àpọ́ ń bá bọ̀ ló fẹ́ máa kidnap nìyẹn wọ́n lè wọnú ilé ìwé nísìkò wá kidnap. a mọ̀ pé òun ni olórí àwọn bandit olórí àwọn ọmọ tẹ́rọ́rìsì òun advocate wọn òun náà solicitor wọn so for him to come to this place ó wà dreadful fún gbogbo ẹni tó wà ní àdúgbò ìpátápátá bọ́ ọmọ advice àwọn alágbára ṣe kú níbi bóyá ìmọ̀ bóyá ìpẹ̀lẹ́ náà lájọ sọ bóyá ìpẹ̀lẹ́ rẹ̀ lulẹ̀ ni mo sọ lórí nẹ́ẹ̀tì dáì náà tọ́lá àwọn akẹ́bẹ̀ẹ́ tó jẹ́ pé àwa náà ọ̀jọ̀ wa lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n àlòwò àdélágbára ṣùgbọ́n àwọn alágbára ṣìkú láwọn ìlú kéékèèké yìí ẹ jẹ́ káwọn lọ́balọ́ba ẹ̀tọ́ bá wúlò nù wọn ni òun sọ pé àwọn ọba tí ò wúlò tó ní ọyàn lọ́dọ̀ ọba kan tí ò hmm. yọjú sí wọn nígbà tí òní constitute àwọn kan ọ̀rú ọba àrú àwọn ọba bẹ́yẹn kọ́ là ń sọ àwọn ń bowó lábùjá àwọn ọba tó bá wúlò àwọn kan sì wà náà kan sì wúlò kán bá ní wáwọn alágbára tó bá kù kábàáyà àdàwó náà ni o bí gbogbo wa ó sì tún àwọn alágbára kan bẹ tí wọn ò lówó tí wọn ò lórúkọ bíi Sunday ọ̀tọ́ ní àwọn nǹkan ìbílẹ̀ yìí lọ́wọ́ tó dẹ̀ lè ràn wá lọ́wọ́ èyí sọ́dọ̀ ẹnu akéde ajá ajá rògbò yìí. ṣé wọn wá gbọ́ láti joy tí wọ́n ti ń sọ̀rọ̀ wọn ò gbọ́. kí nìkan bẹ fún wa àwa Yorùbá a máa ń fẹ́ kí wọ́n sọ pé lágbájá ni hmm. ṣé Yorùbá mọ̀ pé irú àwọn nǹkan yẹn lè dá wàhálà sílẹ̀ sà ṣé ó dìgbà tí ẹ̀yin ah. ẹ máa sọ yín lo àsìkò mi nìyẹn. fine bí mo ṣe assume nìyẹn assumption ti tèmi ní opinion ni mo ń sọ yìí pé àwọn alágbára tó farasin sáwọn ìlú kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n sì discuss pé alágbájá náà tẹ́bá débi báyìí o ẹlòmíì fi tiẹ̀ ṣe fọ́ọ̀gì káàkiri nígbà tí ò tí ò dówó fún ẹlòmíì fi tiẹ̀ dàlúrú ẹlòmíì fi tiẹ̀ ṣe rí àwọn tó sùn fún bá ṣe kankan yẹn tó yẹ pé kò sírù gan ohun tó lè dojú ẹ̀kọ́ tó máa mú àwọn yẹn sì kù ká sara wa jọ ká ẹ̀kọ́ tí mo àṣùm ni pé ká mọ̀ ọba ó ká mọ̀ ọba ní fásitì yẹn gbogbo ọmọ líle tó wà nílùú tí èso ọmọ tí wọ́n tẹ̀lé gbàlódé tó ṣubú wọ́n mọ àwọn láwọn ìlú kéékèèké kéékèèké báyìí káàkiri wọ́n mọ àwọn ọmọ tó rí bẹ́ẹ̀ tí wọ́n lè ṣàjọ tí nǹkan yóò fi rọrùn láti máa ṣe so assumption ti tèmi nìyẹn o. ok sir ẹ sì mọ. bóyá gbogbo àwọn tó wà diaspora àwọn a wà pẹ̀lú àti mọ̀ pé òun fẹ́ lọ ilẹ̀ Yorùbá iye báyìí láwọn táàsì ara wa láwọn táàsì ara wa lórí ẹ̀ tí ó fi jẹ́ àṣeyọrí ọlọ́mọ ti wá láṣẹ tí o. ẹ ṣe gan. Yorùbá nation no go back. ẹ ṣe gan thank you sir. àti ṣàṣebìtì. all right. à ń gbọ́ yín o ẹgbọ́n sókè. ẹ̀ka lẹ́sọ̀ sókè o. ọ̀rọ̀ gómìnà tó wá sílẹ̀ Yorùbá àwọn lọ́balọ́ba tí wọ́n lágbára àwọn lọ́balọ́ba tí wọ́n lágbára rẹ̀ àwọn ẹni wọ́n ń fún ní ìgboyà ìgboko wa àwa táwa jẹ́ ọmọ tí a ní tí a ní ẹnu lábùjá àwa ló ká ní láti ìgboyà yẹn ká jáde àwọn ọ̀fẹ́ kúmi rí máa nílẹ̀ Yorùbá bí eléyìí tí wọ́n lé ní ilẹ̀ wọn tí wọ́n sọ pé wọ́n rọ̀ ní ọba tó ń lé nílẹ̀ wọn tó fi kó wá sí kò ní ìyẹn Sanusi bí wàhálà tó ṣe ń bọ̀ nìyẹn eléyìí tí wọ́n sì sọ wípé ẹ àwọn alágbára nílẹ̀ Yorùbá kó ṣe gbogbo alágbára nìkan ló lè sọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀dọ́ gan ó lè bọ́ta tí ọ̀dọ́ bíi two hundred bá bọ́ta eléyìí tí wọ́n sì sọ pé wọ́n máa wọnú iléèwé bá ṣe máa ṣe nìyẹn ẹ máa wọnú iléèwé láti wá lọ máa jí àwọn ọmọ gbé wọ́n wọ secondary school wọ́n wọ university wọ́n pa pọ̀ déédéé nìyẹn so àwọn ọba ní ká jáde àwọn tá a jẹ́ ọ̀dọ́ ní ká jáde ká mọ nǹkan tá a máa ṣe pẹ̀lú ẹ̀ kò sí pé gbàgbà bá tó fún un àti òkú ẹ jáde náà bá tó bá ṣẹlẹ̀ náà sì gbogbo àwọn ọba yẹn tí wọ́n lágbára yẹn gbogbo wọn ti kó ọmọ wọn kó nàìjíríà wọ́n ti bìlíf kò sí kan tó máa ṣe àwọn sọ wọn tá àkọ́mọ wa kó nàìjíríà tá à lágbára kankan àwa ni ká jáde ká fẹnu akọ méje tá a bá ti jáde ó ń bọ̀ nìyẹn o ó dẹ̀ ti dé ìkúlé wa lọ́nà ti sọ̀rọ̀ nílẹ̀ ọ̀yọ́ ti pẹ́ hmm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo nineteen ninety three yẹn náà ti pààyàn níṣẹ́ àwọn tó bá jọmọ̀ sẹ́yìn tí wọ́n já mi gbogbo àrà náà ti nàìjíríà náà ti pààyàn sẹ́yìn so ìṣèkọ́ náà ṣe bẹ̀rẹ̀ sí ní pààyàn bọ̀ èsì lọ́sẹ̀ tó di pé ó ga jù ni tí kò bá ti pé Sunday Igboho kan tó di pé ó jáde láti gbà wálẹ̀ wọn bá ti pọ̀ nílẹ̀ Yorùbá jù báyẹn lọ ẹ gbogbo àwọn àfáà tí wọ́n lọ bẹ́ ní ọwọ́ tí wọ́n gé ọwọ́ wọn mọ́nú oko yẹn ẹlòmíín gún ọ̀kadà lọ wọ́n gé ọwọ́ ẹ̀ ẹ wọ́n rú gbogbo wọn yẹn so gbogbo sí báyìí lọ́yẹ kí gbogbo àwọn òkè òkun yẹn kan sì jáde pé àwọn ọ̀fẹ́ kú mi rí mọ́ nílẹ̀ Yorùbá ká lọ pariwo bá aláàfin aláàfin ló kọ́ sí gbogbo wàhálà yẹn jáwọ́ sọ pé kí èèmọ̀ wulẹ̀ dárúkọ ọba eh, mọ́ irọ́ ni o ẹ jẹ́ ká dárúkọ wọn ká lè mọ pé nǹkan táwọn ṣe ọ̀dà irú aláàfin ọ̀nà òfìfẹ́ olúwo olúwo yẹn ọba àwọn fúlàní gbogbo wọn lọ́ọ́ kí wọ́n jáde kí èèyàn pariwo lé wọn lórí pé àfẹ́ kú mi rí mọ́lẹ̀ yorùbá ẹ tún gbé olórí wọn wá láti wá máa kó wa lọ́mọ lọ. so nísìnyí báyìí kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe o lẹ́yìn pé báyà kí ọ̀dọ́ jáde tọ́dọ̀ bá ti jáde kò sọ pé tó fẹ́ dá o wọ́n máa gbé wa padà so ọ̀dà bọ̀ ẹ máa bẹ́tò lọ. ṣé gan thank you nígbà tí Gumi tiẹ̀ lè wá síléèwé adẹ̀dákẹ́ àtẹ́kẹ̀ ká tẹ́kẹ̀ serious tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé Gumi iléèwé iléèwé àwọn ọmọ skul ló target gbogbo target ẹ̀ ni àwọn ọmọ skul wá pẹ̀lú mi straight thank you god bless olúgbẹ̀dù mo rí yín sáà god bless you mo sì rí kíní yín nísìnyí mi rí tẹ́lẹ̀ ńgbà mo lọ́ọ̀gì síbí god bless you Baba. mi tó gbá sí yóò dára fún yín. ẹ ẹ mọ̀ pé léèwé ni tágẹ́ẹ̀tì gúmi gúmi lóyún láyà tó wá lọ́dún omi sábà ọdún léèwé ó dọ́gbọ́n sọ fún inú àwọn òwe tẹ́ ń pa fún yín pọ̀ iléèwé tá a bọ́ọ̀sì ti kidnap wọ́n ń fún yín dáwọn orúkọ iléèwé tí wọ́n tún ti máa kidnap Eh, pariwo ẹ kígbe lọ sí ààfin ọba ẹ mú ìró kí gbogbo ẹ̀yin abiyamọ Ọ̀yọ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà ní gbogbo Ọ̀yọ́ Ìbàràpá méjèèje làlátẹ òkè òyì gangan Ìgbòho òkè rà àbí òkè ọ̀rà ní ìkànnú gbogbo àti Ọ̀yọ́ Ìbàdàn ẹ̀yin ọmọ Ìbàdàn kẹ́ ẹ kígbe kẹ́ ẹ polongo lọ kẹ́ ẹ sunkún lọ sí ààfin àwọn ọba yín ọba tó ní kálukú yín bá ní pé ẹ fẹ́ rí ẹsẹ̀ gúnmì nílùú yín mọ́ gbogbo yín dákẹ́ ẹfẹnu tì ẹfẹnu tì ẹ ń jẹun ẹ mú àánú yín ṣe mí ikú tó wọlé tọ ìgàngán níjọ́ kìíní àná ará ìgàngán ló mọ̀ mọ ibi tí ìyá mà ti dé bá wọn àwọn tó mọ̀ pátán gé lọ́wọ́ náà mọ̀ mọ́rú ìyá tó jẹ wọ́n ọmọ tí náà fi tẹ́rọ́rìsì kàn yìí àwọn eléèdè tó máa pa yín tọ́mọ́ ṣe ń pa yín wọ́n tún náà rìpẹ́ǹtì ọmọ tí tí ó pààyàn ni wọ́n ń sọ fún pé apààyàn ni fúlàní tó jẹ́ fúlàní àjòjì tí wọ́n kó wá láti ìlú òkèèrè wá tí wọ́n kó wọ ìlú wọ́n pè ní repentanti wọ́n kó sínú sí ológun wọ́n fún lówó fún gbogbo But but àwọn ọmọ ìyá àti yín wọ́n sọ wípé terrorist ni wọ́n àǹfààní wà láti pè wọlé o kí n tó máa lọ torí mi ì ní máa lọ báyìí ẹ lè pè wọlé àǹfààní o e sì lè pè plus eight one plus eight one nine zero six two eight two six five one eight nọ́mbà tẹ́ máa fi pè mí sí nìyẹn plus eight one nine zero six two eight two six five one eight nọ́mbà tẹ́ fi pè nìyẹn torí eléyìí ò fẹ́ yé mi mọ́ mi wàá mọ tó ṣe gbogbo ọmọ yorùbá tí ọmọ yorùbá wá di ọ̀dẹ̀ tí gbogbo wa di munamu ta le soro ta dake ta dákẹ́ tá a gbin ó yẹ kí gbogbo yín ti kírèsì awareness káàkiri kí gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ wá nígbèrè ibẹ̀ yẹn kẹ́ ẹ pariwo pé ẹ̀fẹ́ rí ẹsẹ̀ gún mímọ́ ẹ fẹ́ rí ẹsẹ̀ gún mímọ́ ṣé yóò mọ̀ páwọn kan wà wọ́n á máa sìn yín lọ́nà pé bẹ́ẹ̀ bá ṣe ń gbé lọ sókè àwọn kan máa sọ fún yín pé ẹ má gbé bẹ́ẹ̀ bá ṣe ń gbé wálé àwọn kan ó máa gbé padà pé ẹ má lọ ṣe tẹ́ ẹ bá fẹ́ ṣe àwọn kan máa ní ṣé ẹ mọ tẹni kẹ́ńkálùkù ń bá ṣiṣẹ́ pọ̀ ni ṣé ẹ mẹni ó yẹ kí gbogbo máa ronú bákan náà ni bọ̀ gbogbo ò ronú bákan náà a ronú bákan kan náà a dẹ̀ ronú a dẹ̀ pìwàdà ó o ibi tẹ́ ẹ bá bára yín dé èmi fẹ́ni ọmọ olóògùn aṣọ pé òun sọ tiẹ̀ èmi á ní mo wí tèmi ẹ sì lé ní mo wí tèmi torí pé kò yẹ kó gún kó wa lọ nílùú orílẹ̀-èdè nàìjíríà máa dúró ọmọ yorùbá ẹ̀ dìde wá gbé fìlà lérí bí akẹ̀tẹ̀ o ó gbé fìlà lérí bí akẹ̀tẹ̀ tòmátì àbẹ́ẹ̀ tó gbé tẹ̀ lérí bí akẹ̀tẹ̀ ẹ̀kọ àánú yín ṣe mi èmi ọmọ ológo ń lọ nu okẹ mọ́ bàdárò bàbá rẹ ni tí ó pè mọ́. mo láìkí orin bẹ́ẹ̀ pè rẹ̀ sí lè ṣe bí ẹrú. ẹrú ò lè ṣe ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú ọmọ òdùnú àìléyà. àwa ló ní ìmọ̀ àwa ló lóye àṣẹ̀dá ló dá wa tún gbé jáde o ó ní ó ní nǹkan bíi ní punch lélẹ̀ ó ní no school is safe no school is safe until government negotiates with bandits says Gumi punch ni ẹ o no school is safe lẹ́sìn tí wọ́n dákẹ́ tẹ́ ẹ̀ polongo káàkiri ilẹ̀ Yorùbá pé ẹ fẹ́ rí ẹsẹ̀ Gumi kẹ́ ẹ lọ wá ayọ̀gọ̀ tẹ́ fi yọ ẹsẹ̀ rẹ̀ kúrò nílùú ó dà èyí tí kẹ́ni ọmọ olóògbò ṣe tó ọmọ adẹ́rẹ́ lẹ́nu kẹ́ mọ́ bàá dárò òròlùyẹ onílé mi ọmọ onífọn adé mo lépo nílé mo jẹ láni funfun mo níyọ̀ nílé ni mo jà tẹ́wọ̀n ìwọ̀n balùwẹ̀ láàrè ọmọ aládé sẹ́sẹ́ fún lèmi ẹni tó pe bàbá tèmi láàjì òní rán ọdún torí gbá oríyàn ní bàbá mi fi ń so mi mọ̀ èmi ń relé o mo dúpẹ́ mo kí yín ẹ kú ìgbà àti àsìkò tí ẹ fílẹ̀ fún mi mo kí yín gan ọwọ́ tí gbogbo yín fi láìkì ètò ilé ní tẹ́ fi ṣí ẹ̀tẹ́ dẹ̀ fi kọ opinion yín jáde fún rere kì í ṣèwọ́ tó wá bú mi ẹ ò ní fọwọ́ náà gba lẹ́tẹ̀ kún ò ní fi gba lẹ́tà bànújẹ́ dààmú wà lóò wọlé tó ẹ̀ ọ̀run máa jà fún àwọn ọmọ yẹn níbi tó wà a máa ní láti bẹ̀rẹ̀ three days prayer tó dẹ̀ máa lágbára but mo fẹ́ àwọn akọrin akọni mẹ́ta àgbà wòlíì àti àfà àfà tó lè ṣe wáàsí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni mo fẹ́ tí tí ò bá wá sí láàrin ẹ̀yin ọmọ Yorùbá okay but tí mo bá rélè tó lè fi wàásù rẹ̀ ṣe láti fi sọ̀rọ̀ nípa tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí níbi tí a ti ń gbé ẹ̀sùn ẹ̀bi fáláre torí wọ́n ń gbẹ̀bi fáláre wọ́n ń gbẹ̀rẹ̀ fẹ́lẹ́bi wọ́n ń gbé ààrẹ tiwa wọ́n ń gbé fún Boko Haram wọ́n ń gbé ààrẹ tiwa fún Boko Haram wọ́n ń gbé Boko Haram wọ́n ń gbé láwa lórí àwa ni tẹ́rọ́rìsì wọ́n ń pe Boko Haram lọ́mọ dáadáa ẹni tó lè fi sí ọ̀rọ̀ Ọlọ́run àti bí Gumi ṣe wá sí ibẹ̀ yẹn tí Gumi wá sí ibẹ̀ yẹn tó lọ kó ló ń kígbe tó dẹ̀ jẹ́ pé ó wà nù Kùránì tab àti pásítọ̀ tó lè fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìwàásù kàǹkà níbi tó wà ó yá máa gbé ètò yẹn lẹ̀ ọjọ́ mẹ́ta tó máa gbóná tá a máa gba àdúrà yẹn tó máa gbóná but òru ni màá fẹ́ kó bọ́ sí lọ́tẹ̀ yìí mi ní fẹ́ ká ṣe ní àárọ̀ òru Nigerian time ló máa dá bóyá a máa bẹ̀rẹ̀ látago mẹ́tago kan gẹ́rẹ́gẹ́ lóru a dẹ̀ máa ṣe dago mẹ́ta òru ní àsìkò tí àwọn ẹ̀mí ń sọ̀kalẹ̀ eléyìí tó ba bá fìtìnà ti bẹ̀rẹ̀ tó bá pàdé ni ní ojú ní dédé aago mẹ́rin á jalulẹ̀ àjẹ́ tó bá bá ìbákùbà á dáwọlẹ̀ òru ni ẹ̀mí sọ fún mi pé kí a ṣe àdúrà yẹn kì í ṣe ní Oru ni a sọ fún mi pé kí n gbé ètò àdúrà yẹn kalẹ̀ òru ni kó bọ́ sí òru bẹ́ẹ̀ ni òru ni kí ó bọ́ sí ètò àdúrà méjì ni àdúrà ọmọ àti àdúrà lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo tó ń fa ogun ìdíwọ́ àti ogun ìdènà gbogbo alágbára ayé tó wà nídìí ọ̀rọ̀ ẹ̀ òun kò gbá wọn wọlẹ̀ bí àrá kán wọlẹ̀ bí àrá ó dẹ̀ máa wọlẹ̀ ẹ ṣe gan god bless you èmi fásìkò yìí lọ nìyẹn màá tún pàdé tí mo bá tún máa jáde màá tún jẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí mo ń rí ó lágbára gan ohun tí a ń fi tí etí mi ń gbọ́ ó lágbára gan orin tó ń kọ sí mi ní etí le gan àánú dẹ̀ ń ṣe mí fún ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni mo tún rẹ́yìn kan tẹ́ẹ̀ tó rí five thousand naira ẹ lọ lera yín sínú òrùn torí pé Buhari ń bọ̀ ẹ lé ara yín sínú òrùn ẹ̀yin kan náà tẹ̀lé eléyìí tó lóun ṣe gómìnà lọ́sùn ẹ wá pé bíbà síbẹ̀ àánú yín dẹ̀ ṣe mí ẹ ń tọjọ́ ọ̀la yín láwọn tí ò ran yín àwọn tí ò mọ tẹ̀ǹjẹ láti jọ́ nígbà coronavirus Adeleke ò mọ̀ fún yín ní oúnjẹ kankan oúnjẹ wo ni Adeleke pín lọ́sùn owó wo ló pín lọ́sùn kí ni tó gbé sílẹ̀ ó wá fẹ́ dìbò ó ń pín five thousand wá ń léra yín sínú òrùn bí ẹ̀fọ́ Boko Haram ló ti dé ẹ̀gbọ́n tán wí ni àwọn ọmọ yín ló kù báyìí wọ́n ní kò sí skul tó séèfù mọ́ Gumi ti wá sọ skul tán ti fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ ẹ̀yin ọmọ Ìgbòho iléèwé nílùú yín ló kù tán ti fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ mo ní kẹ́ ẹ lọ sí ayọ̀gọ̀ ẹ gbé ìgbésẹ̀ ẹ yọ ẹ sí ayọ̀gọ̀ ẹ lọ sí sílùú yín ẹ bu ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò tún gbúdọ̀ sẹ́ ọ nílùú yín mọ́ ẹ polongo káàkiri ọba yín mọ o ọba yín ò mọ o mi lọba yín mọ nípa rẹ mi lọba yín gbowó bọ̀tẹ̀ yín ní ẹ̀ pariwo ẹ fẹ̀rọ níyàn kí gbogbo ayé gbé yín pé ẹ̀yin ọmọ Ìgbòho ní ẹ̀fẹ́ pé ẹ̀fẹ́ ẹ lọ protest pé ẹ̀fẹ́ rí Gumi ibikíbi tó bá tẹ gbé àwòrán rẹ̀ ẹ lọ yà gàdàgbà sẹ́nu bodè lù yín wípé ẹ lọ ṣe ẹ lọ ṣe ẹ lọ yà gàdàgbà sẹ́nu bodè lù èló lówó tẹ́ fẹ́ dá èló lówó tẹ́ fẹ́ dá láàrin ara yín lọ́mọ ìlú ẹ lọ ya àwòrán Gumi ẹ lọ ya àwòrán rẹ̀ àti gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ bó ṣe ṣe fọ́tò yẹn ẹ yà báyìí ẹ gbé síbẹ̀ ẹ lẹ́nu bodè tó gba ìlú yín wọlé ibikíbi tó bá ti rí wọn tán wọlé wọn pa wọn kọrun wọn anywhere tí Gumi bá gbà wọlé ẹ̀sùn jẹ ẹ̀sùn jẹ ẹgbẹ́ ẹ tọ́jú ẹ̀fùyà jẹ́ ẹ lọ kígbe ẹ̀yin fúnra yín ni ẹ kígbe kò sẹ́ni tí ó bá yín kígbe ẹ kígbe kí ló dé kí ló dé tí gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà ya ọ̀dájú ìdájú ni ó yà wọ́n pa èèyàn kiri ẹ̀yin ò mọ̀ wípé ẹ ń fún ṣòwò rẹ̀ lágbára ni ẹ mọ ọmọ ìyá rẹ pa ẹ ń fún lágbára ni ẹni tó da odidi ọmọ mẹ́rin sílẹ̀ bẹ́ẹ̀ ṣe sùn àwọn ọmọ dìdàkudà nìyẹn nílé ayé ẹ pa àwọn ọmọ ọlọ́mọ tán ẹ sọ wọ́n dìdàkudà kí ilé di kí èsè fún ìtàfisọ́ di tẹ́rọ́rìsì kí ló ṣe fún ìtàfisọ́ di apànìyàn kí ló ṣe fún yín apànìyàn ni terrorist ni ó ń terrorize ó ń create fears adàlúrú ni ó ń fi tipátipá dàlúrú kí ló dé ó ń fi ó ń fi péèjì rẹ̀ promote terrorism ní nàìjíríà kí ló dé ah ní freedom of speech ó wà nínú òfin ó wà nínú òfin constitution nínú fundamental of human rights a ní a ní freedom of speech but a freedom of association a lè rí freedom of expression wọn bí ọ̀rẹ́ kọ express ààrẹ bá a bá ti sọ̀rọ̀ jù báyìí nìsọ ti bú ọba nu bá ti express ara ẹ bọ́ ọ ṣe fẹ́ o ti bú ìjòyè o ti bú gómìnà No. ti rúdùn nu ẹ já wèrè ó dà ipò orí yín ò pé ó wà nu constitution nàìjíríà náà ó wà nu constitution nàìjíríà náà a ní freedom of movement mọ́ nílùú bá a bá rìn jù gígé ni ori. wa báyìí ó kú ọlọ́run wa ni àwọn ọmọ ò lè lọ léèwé wọ́n jí àwọn ọmọ ni ẹ wá ní ká máa wòran ó dà ẹ máa wòran o ẹ̀yin ọmọ Ìgbòho ẹ máa wòran ẹ má kígbe lọ kẹ́ ẹ kígbe káàkiri àárín ìlú fúnra yín pẹ̀lú ewé kẹ́ ẹ já ewé dání báyìí kẹ́ ẹ fi protest pé ẹ fẹ́ rí ẹsẹ̀ gún mímọ́ kẹ́ ẹ lọ wá owó tẹ́ fi ṣe posters nílá bíi ẹbí signboard tó ṣe yẹn kẹ́ ẹ gbé àwòrán wọn síbẹ̀ wọ́n ṣe wá yẹn pé ẹ fẹ́ rí wọn nílùú yín mọ́ gbogbo ẹnu bodè tó bá tìlú yín wá kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ gbé síbi bẹ̀ pé ẹ fẹ́ rí wọn mọ́ kẹ́ ẹ kígbe lọ ẹ lọ ẹlẹ́ẹ̀fẹ́ rí wọn ṣé èyí ò ti pọ̀jù fún yín lánàá ti ṣe ìyẹn ti pọ̀jù ẹ̀ ń dúró de bàbá Ìgbòho ẹ̀ ń dúró de olóyè Sunday pé kó dé àbí kó wá bá yín ṣe ẹ̀yin ilẹ̀ ẹ̀sìn fúnra yín ẹ̀yin fúnra yín ni ẹ lọ gbé gbèsè kẹ́ ẹ lọ sí ẹ̀yin ọmọ Ìgbòho mo sọ fún yín kẹ́ ẹ máa wò mí ẹ bá ti ń wò mí ẹ lọ gbé gbèsè àbí ṣé mo tún ní ẹ lọ ṣe rálì ṣe rálì tó nù àní ẹ lọ gbé gbèsè ẹja ìwé dání gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ má jẹ́ kán kidnap àwọn ọmọ yín ẹ ti gbọ́ ọtí gúmi wí ó ní no school is safe now ó ní kò sí iléèwé tó máa safe mọ́ èmi sọ jù báyìí tàbá ẹni tí ó pè wọlé àsìkò tó láti máa lọ ẹ̀yin abiyamọ ayé ẹ bá gbóhùn sókè lórí ọ̀rọ̀ Lady K o ẹ̀sùn apànìyàn adàlúrú apànìyàn adàlúrú ni wọ́n fi kan ọmọ ọlọ́mọ o wọ́n rèé o DSS file terrorism charge against Lady K o wọ́n ti fáìlì kéèsì rẹ̀ o terrorism ni wọ́n fi gbóyìngé náà fi charge ẹ o náà fi charge against ẹ o wọ́n fi charge against ẹ o ẹ̀yin abiyamọ ẹ̀ dìde o ikú lọ lọ́tún òun lọ lọ́sìn nǹkan kò gbúdọ̀ sọ àwọn ọmọ yẹn mi tó wà o ṣé gbà tán bá wá ṣàyẹ̀ ní ìsìnkí wá di next thing kí ni next thing ní òye mi kí ni next thing nígbà tẹ charge irú case ti báyìí kí ni next thing ẹ sá ti ègbé lọ ilé ẹjọ́ wọ́n sì máa ń grant èèyàn ní bail àbí wọ́n máa ń gba bẹ́ẹ̀lì èèyàn náà so yẹ kó rí bẹ́ẹ̀ ẹgbọ́n sókè ṣó yẹ kó rí bẹ́ẹ̀. hello kò yẹ kó rí bẹ́ẹ̀ o <laughs> ẹ kú ètò. ẹ ṣeun. Ah, ah, kọ́kọ́ tẹ̀mí tẹ ọ̀sán àti wípé ìgbà ó lẹ́nu Yorùbá tó fẹ́ kò báyìí because àwọn Igbo náà ń dúró nílé pé no no going no going out every Monday ló ń ṣe ní east nígbà ńlá náà àkùfà kọ́kọ́ náà má ṣàánú wa ní ilẹ̀ ìlú yorùbá tá a ní ìyá yorùbá ìlú àmọ́ àmọ́ àwọn tó ti tó kọ̀ sí yorùbá ẹ̀ tó bá jẹ́ ìṣẹ̀lú lẹ̀ tó bẹ̀ kọ́ ṣàánú wa káàkà máa borí pa gbogbo nǹkan táwọn aṣíwájú yẹn ti ṣe sílẹ̀ because èmi kàn rí bí wàá yẹ pé wọ́n kọ̀ sí wọ́n kọ̀ sí yorùbá ní pẹ́kẹ́ ni wọ́n kàn máa ìgboro ló wà bẹ̀rẹ̀ tí ẹ ká milẹ̀ ká milẹ̀ títí bọ̀dìrọ̀ olórí olórí dorí ẹ̀mú náà ni orin tá a máa máa kọ olórí dorí ẹ̀mú òkùnkùn kàn mí wọ́n tí ìdọ́dọ̀ ìwọ̀nba chẹ́ǹjì fẹ́mi náà rí gbà ní tí mo rí jẹ ní ibi eh, house of eh, rẹ̀ bọ́ eh, government house kó ṣá máa bàjẹ́ kówó yẹn máa kówó pé kówó pé kówó pé kówó lé bámúbámú ni mo yó mi ò mọ̀ pé ebi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan òwe Yorùbá nìyẹn ọlọ́run ọba find inspiration and really need ní ilẹ̀ Yorùbá torí à mo ní kémi náà dá sí ni o pé kí n kọ because of kan gbé mi náà lára because at least ìyẹn kan dúró di time yìí bí màá yẹn ṣe lọ làwọn ọmọ ìlú yẹn yẹ kó ya kó fi ìgbálẹ̀ gba ẹsẹ̀ dànù kó dẹ̀ rí signboard sí etí ibi tí ó bóun ti ṣe kí ní ẹ̀kọ́ kan signboard ẹ̀ pé no enter o gbọ́dọ̀ wọlé fún mi o tó bá wọlé bá ìwà àtẹ́tẹ́ bá jọ wọlé ọlọ́run aṣáko àmọ́ ìjọ kan ìjọ kan àwa náà máa sọ jí a máa jí kọ́lọ́ máa jẹ́ kó ti pẹ́ ju kí nǹkan ti bàjẹ́ tó ní pa a máa jí àdúrà mi nìyẹn o. ẹ ṣe gan ni sà á dúpẹ́ sà. ọ̀pọ̀ ètò god bless you. yes ẹ ṣe gan ni sà thank you sir. hello sir yes sir ẹ kúrò lẹ sir. yes ma ìyá mi ẹ kú ètò náà ẹ kú àtàárọ̀ ẹ kú àtúnṣe ilẹ̀ yorùbá wa yìí lọ́wọ́ àbá àgbà lẹ́rọ àtàlàfíà lọ́wọ́ adébáwá dúró sí bàbá sunday igbó àti wọn lé ike àwọn tó bá tún kún bẹ́ẹ̀ lógún ọlọ́wọ́ bá. ṣé rí nípa ti àwọn ti àwọn èèyàn wa tó yẹ kí wọ́n sáré tẹ̀lé wọn léṣèlú yìí ah, ṣé rí ibẹ̀ ní ìjẹ́ mọ́kàn tí mo lè sọ sínú ẹ̀ àkọ́kọ́ ni wípé lé àkọ́kọ́ mo wò pé bóyá àwọn pípù yẹn wọ́n jáde sọ́wọ́n èèyàn ìjáde tó dẹ̀ jáde ní pé bóyá wọ́n lọ ń ṣe afọ́lọ́ ń lọ wọn agbára kan tó yẹ pé nú agbára ẹ̀mí òkùnkùn kọ́ lọ́ máa fa bí àwọn kan tó ní agbára ṣe tutù oríṣiríṣi àwọn èèyàn tó dẹ̀ kún owó fún yìí wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n kún owó tó yẹ pé bóyá àwọn wọ̀ òkè fún àwọn ni wọ́n ń pówó tó ti tó máa fi gba kádàrà gbogbo wọn ló ń pè fún wọn yẹn tó máa fi lo kádàrà gbogbo wọn ló ń pè fún wọn yẹn owó yẹn ló máa fi gbogbo kánà ẹni kọ̀ọ̀kan wọn máa fi dé orí ìjọba omi padà tó yẹ pé àtẹnujẹ báyìí five thousand naira tó yẹ pé wọn ò lè lówó láàárín kò lè lo ọjọ́ ẹ̀ta péré tó máa fi ná five thousand naira yẹn wọ́n á dẹ̀ ta ògo wọ́n á ta ògo orílẹ̀-èdè wọn wọ́n á tún wá ta ògo ti ara wọn wọ́n five thousand naira yẹn lóòmí inú five thousand naira tó bá gbà yẹn a ṣiṣẹ́ nínú ayé ẹ̀mí àfẹ́bọ̀ a rí pé yẹ tòun tún ṣiṣẹ́ wípé iṣẹ́ yẹn ó tún dàrú ju bó ṣe ṣiṣẹ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó yẹ wọ̀nyọ̀ nìyẹn iṣẹ́ tó ti ṣe tó yẹ pé ó rí ten cup mú wọlé hmm. torí five thousand mú wọlé torí ten thousand naira mú wọlé torí ń ọmọ àtìyàwó torí torí rí pure water tà ń bọ́ bus stop tó ló jẹjẹ tó ń ṣe láti ẹ̀fọ́ àmàlà àti ewédú tó yìí rí sí tó ń jẹ tó five thousand naira ó eh, three thousand naira lọ́dọ̀ wọn lóṣèlú wọn mọ̀ pé tó bá padà wọlé àti jẹun àti mú àti sanwó léèbù ọmọ wọn pàápàá á ní agbára because ibi tọ́wọ́ pípẹ́ ti tójú bọ̀ wọn ò mọ̀ so àmì ìmọ̀ nǹkan tó ń ṣe wọn yóò wá so àwa Yorùbá Ọlọ́run ló lè gbà wá lọ́rọ̀ àtẹnujẹ yìí Ọlọ́run ló máa gbà wá Ọlọ́run ọba ló lè gbà wá ń bẹ̀ so àyẹn lọ bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ti ìlú Ìgbòho yẹn ìlú baba Sunday Ìgbòho yẹn nǹkan sọ yẹn òun náà ló ti pé jù kọ́ ṣe sápọ̀tù kọ́ ṣe bánà ńlá kó wà lẹ́nu ìlú wọn kó wá fi cross ṣe bánà yẹn kó fi cross kó fi sí pé wọn fẹ́ lọ́dọ̀ wọn wọn ò dẹ̀ fẹ́ wọn fẹ́ lọ́dọ̀ wọn ò dẹ̀ fẹ́ wàhálà now Gumi because kí ni kò mi lára sí i Gumi ń tọ́jú ń bọ̀ tàbí ní pọ́ wá sílùú yẹn ibo ni Gumi yẹn ibo ti ń bọ̀. God bless you that is my question to you that's my question. ìlú wo ló ta ló lọ ta ló wá kí ilẹ̀ Yorùbá yìí sẹ́yìn ẹ̀yìn bá nílẹ̀ yorùbá yẹn because ibi tó gbé wá kí wọ́n yẹ èmi ò tí mọ ibi tó gbé wá kí wọ́n yẹ ó yẹ kọ́ wọn yẹn wọn kọ́ bá confam ẹni tó wá kí nílẹ̀ yorùbá tó fi jẹ́ pé ìgbà tó wá ń darí bọ̀ ló fi yà ní ìgbòho yẹn ó yẹ kọ́ wọn yẹn lè confam ẹni tó jẹ́ pé wá kí yẹn bóyá ó wá gbó fún ni o bóyá ó wá ṣe meeting bẹ́ẹ̀ ni o bóyá ó wá ṣe ìdìtẹ̀ kọ́ńtẹ̀ ni o ó yẹ kọ́ wọn yìí ká lè confam nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ìgbà tó wá ń padà bọ̀ ló fi yà bẹ́ẹ̀ yẹn because kọ́kọ́ ló bá ṣe ní nílẹ̀ Yorùbá bíbá kó tó yà bẹ́ẹ̀ yẹn tó wáyé yẹ káwọn Yorùbá kọ́ fáwọn pé kí nǹkan tó wá tí ó gbó wá fọwọ́ kan ni tó wá bá wọn kan ṣe mítìn ni àbí kí nìkan àbí wá wòbí kan ni àbí wá lé kankan ní ilẹ̀ Yorùbá tó tiẹ̀ ní kankan tó ń ṣe ni ó níṣẹ́ bí ó níṣẹ́ bí. sọ yẹ kó yẹ kó yẹ kó ká wo ikọ̀ tó wá ṣe yẹn ká wò ó lè pé ìkọ̀ tó wọ́n nígbàgbà tó bọ̀ láti ìlú ibi tó lọ yẹn ló yà ní gbòòlẹ́yìn ìlú yẹn tó sáré ṣe kó tó ṣe yẹn ṣùgbọ́n kí ni nǹkan tó wá ṣe níbi tó lọ yẹn o yẹ ká wù bẹ̀ yẹn tó bá dẹ̀ jẹ́ pé wá gbàbọ̀ ní fún wa bẹ́ẹ̀ ni tó bá yẹ pé yorùbá náà ló gbàbọ̀ ní fún wa bẹ́ẹ̀ tó lọ́ pé gúnmú ó kù wọn kọ́ lọ́wọ́ ba ẹ̀mí wọn gba àfẹ́mọ́ nítorí ọmọ yẹn jẹ́ ọlọ́wọ́n bá tóbi ju ẹni yẹn lọ ló gbọ́ lọ́wọ́ bá lọ́wọ́ máa gbẹ̀mí wọn tó bá ní pọ̀ máa fi ilẹ̀ yorùbá àwọn máa fi máa ní wá lára ni ìtòlá àlọ́ ti ń dàgbà síbẹ̀ àti bímọ síbẹ̀ ọmọ àlọ́ ti ń dàgbà síbẹ̀ ọmọ abẹ́ni pọ̀ máa lo generation wọn tó fẹ́ lo tọmọ wa ló gbọ́ lọ́wọ́ bá ọlọ́wọ́n ò ní gbà fún wọn ó dáa lọ ìyá ẹ ṣe gan bàbá mi. Thank you, sir. ẹrú ò lè ṣe bí ọba ọba ò lè ṣe bí ẹrú ọmọ Odùduwà iléyá iléyá o ẹ ṣé o mo kí yín o ẹ ṣeun ẹ ṣé gan thank you god bless you everyone um, tẹ bá ní nǹkan tẹ fẹ́ bá mi sọ ẹ jọ̀ọ́ ẹ pè mí ní ẹ bá ẹ kọ́kọ́ fi mẹ́ṣẹ́jì lẹ̀ fún mi torí mo lè bí sí ìgbà mi ẹ bá mi fi voice note mo máa láìkí voice note ẹ mẹ́ṣẹ́jì gangan ẹ type ní tẹ́ fẹ́ bá mi sọ yẹn kọ́kọ́ type ẹ̀ sílẹ̀ fún mi tẹ́ bá ti type ẹ̀ ẹ fi voice note kékeré lẹ̀ síbẹ̀ so that tí mo bá ti débẹ̀ màá gbọ́ màá gbọ́ voice note yẹn so tí mo bá ti gbọ́ tó bá jẹ́ pé nǹkan tí mo lè pè yín sí ni tó bá jẹ́ pé tí mo lè sáré pè yín padà màá pè yín tó bá jẹ́ pé nǹkan tí mo lè reply yín pẹ̀lú voice note yẹn màá pè yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ àǹfààní wà kò sí èmi ò kò sí ẹni tí mi kì í gbé kọ́lẹ̀ èmi ò kì í sọ pé tí mo bá ti kúrò lórí program ẹ tẹ́ bá pè pè pè ẹni ò ní gbé kọ̀ mọ́ à ń kò sí kọ́lẹ̀ ẹni kò sẹ́ni tó lè sọ fún mi pé òun pè mí tí mi bí kọ́lẹ̀ àfi tí n bá bí sí lóko àfi tí mo bá yà bísì tí mo kò dẹ̀ sí bí mo ṣe fẹ́ bísì tó náà tí mo bá bísì ni tí bá dẹ̀ ti bísì yẹn náà tí bá ti di pé mo wà available báyìí mo máa make sure pé mo gbọ́ gbogbo voice note yẹn àwọn tí mi ìbá gbọ́ tán bẹ̀ màá sì reply bó ṣe kí n sì wò kí n kan reply mi kí n kan kí n dẹ̀ kúrò ń bẹ̀ so ọlọ́run á jẹ́ kó dára fún gbogbo wa á tún máa pàdé ọlọ́run á gbà wá lọ́wọ́ ìlú ajínigbé ìlú tí ò da ìlú jágajàga nàìjíríà jàgàjàga nàìjíríà jọ̀gọ̀jọ̀gọ̀ orun ayọ̀ lásùn wa ànítojú orun dojúkọ ànítojú àlárìn lọ ànítojú àládé ìpàsàn mo dìgbà kan náà tí mo bá ti parí ẹ má gbàgbé láti subscribe sórí youtube channel mi ẹ̀yin tẹ́ ẹ̀ tí tẹ́ ẹ̀ ní facebook màá bá yín pé sórí youtube ẹ máa rí mo mọ̀ pé youtube máa padà títí ọ̀la màá ṣe everything mo máa balance ẹ̀ ẹ ṣé gan god bless you yóò dára fún wa o ó dàárọ̀ sà thank you mo kí yín ẹ ṣé gan brother mi wọ́n ní fine mama ẹ ṣé gan mo ti sọ fún yín pé ní ìdíjọ́ ọjọ́ bíi mi àá máa lọ ní omi àwọ̀ mi ò mọ̀ paradà mo ti fẹ́ lọ sípàdé nínú omi bóyá kí n fọ̀rọ̀ wọn kí n fẹ̀rọ àwọn ìjọba nàìjíríà sun omi ẹ kí n fọ̀rọ̀ wọn sun omi kí n dẹ̀ fi sun afẹ́fẹ́ sẹ̀ǹpé méjèèjì ni mo kó wá afẹ́fẹ́ ni mí bẹ́ẹ̀ dẹ̀ tún ni omi ni mí hmm, mo máa fọ̀rọ̀ yín sùn tó yẹ pé tẹ́ ẹ bá mú mi báyìí ó máa pa yín lórí tẹ́ ẹ bá bù sára báyìí ó máa gbàbọ̀dè lára yín ni bá afẹ́fẹ́ gan bá fẹ́ lù yín báyìí wàhálà ó máa gbà bọ̀dẹ̀ lára yín tó máa gba òdì lára yín èèyàn ká wà ẹ̀mí á máa ṣiṣẹ́ làágùn ẹ̀nì ká jókòó lábẹ́ kan ṣiṣẹ́ ṣiṣẹ́ wà nínú òrùn ẹni tó máa jẹ́ ká wá wà lóun wà ní bòjì àbọ̀ wà ní bòjì bo bẹ́ẹ̀ kan bá ba sí ọwọ́ mi jẹ́ ọlọ́run máa ba sí ẹ̀sàdá bẹ́ẹ̀ jẹ́ ẹni tó ní kémi máa ṣiṣẹ́ tèmi kó máa kéré iṣẹ́ mi ọ̀run ló máa ba tìṣẹ̀dá náà jẹ́ ìmọ̀ máa jìyà máa máa wówó káàkiri látàwọ̀ ká máa gbé ṣòmi máa máa lọ fi ṣòmi pawó ọ̀ọ́ mọ̀ fi pawó ọ̀ ní fún wa lówó lọ́ọ̀yà gbogbo ẹ̀ tẹ́ ń gbé ṣò ẹ̀sánwó lọ́ọ̀yà o ẹ sanwó lọ́ọ̀yà ẹ̀yin tẹ́ ń dísò wá gbé gbogbo tẹ́ fi méèkì yẹn àsìkò tó báyìí lọ́wọ́ gbogbo yín ẹ dáwó jọ ẹ lọ sanwó ẹ lọ sọ ẹ gbà káàtì lọ́ọ̀yà kẹ ẹ lọ sọ́kẹ̀dẹ̀ fún wa rìsíìtì ṣùgbọ́n pẹ́ẹ́ sanwó lọ́ọ̀yà tẹ́ wá ń gbà ìpè àwọn ọmọ yẹn ló máa pa yín o ìpè àwọn ọmọ yẹn máa pa yín gan máa mẹ́yìn gan ẹ má rò bẹ́ẹ̀ o ẹ má rò pé rí fa o ẹ má rò pé rí fẹ̀ lè máa rí fa lọ ọgbà tọ́lọ́n so ẹ má dẹ̀ fún yàn láka nọmbà tẹ́ bá ti ń gbé sóò wọ́n lè máa fún wọn lákàn nọ́mbà àwọn kan sọ pé orí ṣó àwọn kan làwọn ti rákàn nọ́mbà ìṣìní yìí ṣe ṣó tèmi so ìyẹn orí péèjì mi kọ́ nù tó ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ tó ti bá bẹ́ spíkà pẹ̀lẹ́ ẹ flag péèjì ẹlòmíì gàdáhùn ni ó dàárọ̀ bye bye.